ó sì lè gbé yẹn pa o àìsówó náà ni. nínú ọdún ẹni tá a pa yìí bá ní yẹn bá ti rí gẹ́lẹ́ irú ẹ̀sán rẹ̀ lágbà lọ́dọ̀ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ san bẹ́ẹ̀ náà ṣe bó ṣe tóbi tó. olúwa ti yóò wá ní Al-Qur'ani Karim la ya'lamu Allahu luhumuha wala dimahuha. ọlọ́run bá ní gbogbo àwọn ẹran tá ń pa òun ní pátá ọlọ́run ní kò sínú rẹ̀ ẹran rẹ̀ ṣe ibi ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀jẹ̀ ti ń jáde látara ẹran yìí ọlọ́run ní kò sínú rẹ̀ fi ṣe ìpínlẹ̀ ẹran yìí tóbi ó sì lẹ́jẹ̀ la tẹ́yìn ó tún mọ ṣe ilé àárín ara yín pé aláṣẹ abẹ́lẹ́ ara ẹran yìí ó ní ẹ̀jẹ̀ la ọlọ́run wa ní kò sínú rẹ̀ fẹ́ jẹrẹ̀ walakin yanaluhu at-taqwa minkum ètò kan ọlọ́run ọba ń bẹ́ẹ̀ ìpayọ̀ ọlọ́run ọba tẹ́ fi pa olùkọ́ ọlọ́run nígbà yẹn pé tó bí ọdún yìí náà ìpayọ̀ ọlọ́run ọba ló bí ìpayọ̀ ọlọ́run ọba ń gángan òun gan làánà fẹ́ gbìyànjú láti ṣàlàyé fún wa ní àárọ̀ yìí. anábìwá Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run bá dá bá ṣe dáwọ́ náà ni ẹ̀dá èèyàn ni àmọ́ ọlọ́run bá gẹ́gbó ibà sàdéhùn gbogbo ẹni bá ti pàpè mọ́ra ìmánì bẹ́ẹ̀ bá ti pàpè mọ́ra àlè ìmánì pé òun ní ìmánì irú ẹni òun ní olúwa ní kó máa retí àdánwò lọ́dún wọn ọlọ́run ọba pé bá ti ní àmì ah, náà ṣe tán mo ní mọ́nì mo fẹ́ máa ṣe bí àwọn oní mọ́nì kó lè bá yíyọ dáadáa tá à ń sọ anta muslim làwọn ìpè mùsùlùmí ni ó àmọ́jọ́tọ̀ bá ní ìwọ́n náà fẹ́ gbìyànjú àti tún lé kún ní mọ́nì rẹ mo fẹ́ dàgbàsókè lórí ìsìláàmù yìí àmọ́ retí àdánwò kọ́dà ẹni tí ó ṣe mùsùn tẹ́lẹ̀ nígbà tó ń nàbà ni mo ṣe fẹ́ mo fẹ́ ṣe islam kó ló mọ̀lẹ́sí àdánwò olóbi jẹ́ pé bá fẹ́ ṣe islam bóyá látọ̀dọ̀ rẹ ni ẹyọ ẹ béèrè pé kí lọ rí tó fẹ́ ṣe islam ẹ béèrè lọ́wọ́ pé kí ló rí torí ẹ̀ bá ṣàlàyé fún dáadáa bá bẹ̀ pé torí nǹkan kan ni ó ní bóyá ní kẹ́ tó àlàyé ṣe fún un torí yóò rí àdánwò olóòbá sọ́nà alukọ̀ hánì kẹrin nusab al-ankabut olúwa ní alif lam mim ahasiba an-nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. alif lam mim ọlọ́run ló mọ tó gbà lóògùn lélẹ́yìn òní. ó wá ní ahasiba an-nas an yaqulu amanna wa hum la yuftanun olúwa ní sáwọn èèyàn mọ̀ rò pé àwọn ti di olùgbàgbọ́ òdodo bóyá kéèsì islam tẹ́lẹ̀ ó wá sí islam. àhásíbà náà ayẹkùlù àmẹ́nà sáwọn èèyàn mọ̀ sọ fún wa pé mashallah àwa náà ti wá ní mẹ́rin nísìnyí àwa náà ti di sunna wàhùn láàyè tàdùn olúwa ní wàá fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ lórí tí wọ́n sọ ohun tí wọ́n fi wọ́n lẹ̀ kí má dán wọn wò wàá tẹ̀sí wọn bóyá etí wọ́n wí ẹnu nì bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ibi ìdánwò ni ẹgbẹ́ wọn bá gbẹ́dọ̀ kalẹ̀ náà ìdánwò ọmọ sàpẹ́lẹ̀ fún yàn inú kí yóò fẹ́ẹ̀lì àbí kó síkí ni àbí kó paasi ibi ìdánwò tọ́lọ́ bá wá ṣe fún yàn nígbà kóhun ṣetán láti máa tẹ̀lé òfin ọlọ́run òun ṣetán láti máa tẹ̀lé òfin ànẹ́bì ìtọ́ pé múmi nínú ẹlòmí ò mọ ìsìláàmù ju kákìrún kágbára lọ bẹ́ẹ̀ bá wọ́n pé ọlọ́mọ nìkan yóò dá ayé ní àwọn ìṣẹ́ bá ń lò wá ìsìláàmù yẹn sì ṣẹ̀sìn ìlú kan ẹ̀sìn gbogbo ayé ni ẹ̀sìn lu yóò ẹ̀sìn lu yóò ẹ̀sìn gbogbo ayé ni ibi ìdánwò lọ́wọ́ tí wọ́n fẹ́ láwájá ó paasi eléyìí ó paasi ọlọ́run tó yẹ ṣe bẹ́ẹ̀ mo fẹ́ mọ àwọn tó jẹ́ pé ìtí wọ́n sọ lẹ́nu ni òdodo ni mo ṣe mọ àwọn oníhó tẹ́pẹ́ tí ń sọ ni kò kò mí ni ẹ̀ ọlọ́run ẹ̀ máa retí ẹ̀ tí màá dán yín wò ọlọ́run ni mo ṣe dán àwọn tó kọjá lọ mo ṣe dán wọn àwọn tó kọjá lọ ẹnìkan ò lè pa pẹpẹra ìmánì kí má dánwò má dánwò so mùsùlùmí gbọ́dọ̀ máa yẹ ṣẹ́ẹ̀dì o nínú àwọn àdúrà tí ò yẹ kí mùsùlùmí máa ṣe ń fi ọlọ́mọdé ńlá dánwò nítorí sọ pé ọ̀ níbi promotion wájú ọlọ́run ọba àwọn ọlọ́run ọba àdánwò kéré tóbi mọ́fì kàn mí bí ẹ máa ṣàdúrà fún ọmọ sàmí kò fẹ́ kọ́ nìyẹn kò fẹ́ kọ́ ní promotion wájú ọlọ́run ọba fi ní ààyè lọ́dọ̀ ọlọ́run ọba ziyadatul iman kí wọ́n lè lékún olùyẹ fi ní ààyè àwọn sàábì adé Muhammad wọ́n ní ààyè wájú ọlọ́run àmọ́ wọ́n láyè wọn lọ olúwa ni wọ́n fọ bọ́ọ̀nù náà ọlọ́run lè wọ́n láti rí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba náà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n lọ́lá ju àwọn lọ́wọ́jú ọlọ́run ọba bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu láàrin àwọn sàábì ànẹ́bì Abubakar lọ́lá ju gbogbo wọn lọ lẹ́yìn àná Muhammad gbogbo àlùmọ̀ yìí kò sẹ́ni tó lọ́lá tó kí ló fà á kì í ẹ̀ bí lẹ́bù ìmọ̀ẹ́nì rẹ ti tó òun náà ní ìfẹ́ tọ́lọ̀ bá ní síná. ṣùgbọ́n èèyàn bá ń sọ pé ọlọ́mọ jẹ́ra dánwó wọ́n jẹ́ra dánwó wọ́n jẹ́ra dánwó bá pé yẹn ń sílè fún rẹ̀ ni o. wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ àdánwò tí pamọ́ ní rẹ̀ ò ní ká ọlọ́mọ ṣe fún ọ bó ti kọ́ sínú. àdánwò tí ipa ìmọ̀ẹ́nì mi ò ní ká ọlọ́mọ ṣe fún mi o bó ti ká ṣàdúrà nù. nítorí pé táwọn ọba dé imani wa imani wo jo bala wa ja wa imani wo jo bala wa pa bolo ba ne ki imani re so dada o adon wo ni o wo danu o bori enu ipa mo ni re kanu awon do ba de bi pa mo ka lewa mo so pe awon awon na se ba yiri wonu ma so ah. ibi na se kini yiri ibi na se suna yiri ẹ wà ya àgbọn ẹni ọlọ́run ojú yìí náà kí ló wá ṣe yí nǹkan ṣe ni ọlọ́run bẹ̀ wò ni àmọ́ lẹ́bù ìmọ̀ ni òun lè wí sáǹdì àdánwò ni. olúwa ni wà á tẹ̀lé Ibrahim rọ̀bẹ́hù bìkàlímẹ́t rọ̀bùhù bìkàlímẹ́t. ìgbà tí ọlọ́run ọba ọlọ́run ọba ààrẹ tó dán anẹ́dùwà Ibrahim tó dán wò ó ní kí nìyí bikalimat pẹ̀lú àwọn gbólóhùn kan sòmí bí àyà yìí ọlọ́run jẹ́ àmọ̀ pé òun dá Ibrahim wò pẹ̀lú àwọn nǹkan kan ló fi dán wò ìtò bikalimat nìyẹn èyí ti gbólóhùn lásán mo dá Ibrahim wò pẹ̀lú àwọn nǹkan kan fàátámáhùn ọlọ́run àwọn Ibrahim lọ́wọ́ fàátámáhùn Ibrahim ó sì pàṣẹ gbogbo ìdánwò tó wọn bá ṣe fún un ọlọ́run sọ páàsì látòní lọ mo ṣe ọ ní imaman lil muttaqin imaman lil muttaqin. látòní lọ mo ṣe ọ ní aṣíwájú aṣọ́jú àwọn tani al aṣíwájú àwọn tí bẹ̀rù ọlọ́run onímọ̀ṣẹ́wọ́ Ibrahim. àti ọjọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run òun ni mo ṣe wọ Ibrahim kí ló fà táwọn fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ́ Ibrahim wò ó sì paasi rẹ̀ ni àwọn àdánwò ló wá sí fún Ibrahim àwọn àdánwò ní sífàá lónìí inú àwọn àdánwò tó ṣe fún Ibrahim àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ó ṣe fáwa náà irú ìdánwò tá a ṣe fún Ibrahim náà rèé yá a ṣe fẹ́yìn náà àwọn kan Ibrahim ọlọ́run ní fa átámẹ́hùn náà ọlọ́run rìpọ́tù pé àmọ́ Ibrahim pàṣẹ tiẹ̀ bàbá sọ ní sí i ẹlòmíràn pé àti dáwọ́ lọ́wọ́ àánú wà lẹ́yìn pé dáwọ́ ni. ìwọ tó ń wọ̀ ọ́ pé sí dáwọ́ wà nù nínú kọ́ pàṣẹ rẹ̀ àbí kọ́ pàṣẹ rẹ̀ bọ̀tì dáwọ́ ni. tẹ̀fsíru àbáwọ̀ Abdullahi bin Abbas ìgbà tí ń ṣe tẹ̀fsíru ayà yìí ó wá lísì àwọn imtihanat àwọn ìdánwò tọ́nà ọba ṣe fún Ibrahim ó wá lísì kalẹ̀ ó ní rèé àwọn ìpè nú ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn àdúgbò ọlọ́wọ́n bá ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ wáyé ọ̀pọ̀lọpọ̀ ayé páàsì rẹ̀ wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ̀lì ẹ̀ nínú àlè ọmọ ẹ̀ irú ìdánwò tọ́nà sí fún ibrahim ìwọ̀n ń bẹ ní ìdánwò tọ́nà sí fún ibrahim ọlọ́wọ́n ò ṣerú ẹ̀ fáwọn akó sírí ṣerú ẹ̀ fẹ́ dá kan sí kí á mọ ọlọ́ bọ́lọ̀ bá ṣerú ẹ̀ fún yàn ó lójú ẹni tó lè páàsì rẹ̀ nínú àwọn ìdánwò tọ́nà sí fún ibrahim kọ́dà ìbẹ́ni tó ṣe tó jẹ́ tó ṣe tó fáwọn náà wàláyé olóyè tó lè pàṣẹ. nínú ọ̀nà tó ṣe fún Abu Abdullahi ó ní ara rẹ̀ ní káfíńgbọ̀n lẹ́wà láwọn tọ́nà fi ṣèlú ọgbà ẹ̀bùn káfíńgbọ̀n nìyí káfíńgbọ̀n lẹ́ ara dánwò ni wàláyé náà wò lóòótọ́ ó ní ẹlòmíì la àwọn ó ń fa irùngbọ̀n wọ́n ti gbọ́dọ̀ wọ́n ti pa ẹni tó fa irùngbọ̀n tiẹ̀ ń fè lábala lára ń tọ́lọ́ tó bẹ́ Ibrahim wù náà nù. pẹ̀lú mi ò ní ọlọ́run bó ti ṣe Ibrahim ní ìmọ̀mù tẹ̀kí ìmọ̀ àtẹ̀mí náà wọ́n náà ní bí bó fẹ́ sọ agẹ bó ṣe gé ọ́fíìsì lónìí tèmi náà ọ́fíìsì ọ̀sìkọjá ọ̀kọjá lèwe ọba ìdìdì ọwọ́ sọ náà ọlọ́ọ̀kà mọ́ ọlọ́run ọwá lẹ́yìn dìgírì lọ́wọ́ tó first degree wà lóòmìnira bẹ́ẹ̀ jẹ́ bíi sigi lọ́rin ọlọ́mọsá ṣe fún mi o bọ́ọ̀lì ṣe fáwọn agẹ ṣe fún mi o bọ́ọ̀lì ṣe fáwọn pọfẹsọ adé olóyèdè ṣe fún mi náà o bọ́ọ̀lì ṣe fáwọn ọba náà ṣe fún mi náà o ọlọ́run gbàdúrà bẹ́ẹ̀ gbàdúrà kò sí àdúrà tó lọ́wọ́ ipa sọlọ́wọ́ gbàdúrà bí kò ní gbà sọlọ́wọ́ <laughs> gbà yín àbí kò ní gbà ánsá rẹ̀ náà ẹ̀ dídákẹ́tẹ́ dákẹ́ ní tọ́lọ̀wò nígbà lọ́wọ́ láíláí àyàfi tabari pc tó lọ fẹ́ ti rí gọ́fúnà kan èdè pc wọ́n <laughs> fi ẹjẹ́ pé gọ́fúnà kan dánwò lẹ́kọ̀ọ́ èdè gọ́fúnà ọmọ kan ìmọ̀tọ́ máa ń ṣe dé ó sàrùmọ́ náà jẹ gọ́fúnà lédè lẹ́kọ̀ọ́ ó náà ń káàkiri gbogbo àwọn mínísírì ó náà ń káàkiri ọjọ́ kan náà ló fi jẹ́ kí lè bá ẹ gbàgbé èyí ò dé àmọ́ máa ń lísì àwọn gọ́fìnà tó jẹ lẹ́kọ̀ọ́ wọn ò sí kí nìyí wọn ò ní kò ní sọ̀kọ̀ ẹnu lísì so dem lè play bí wọn bá jẹ èdè pc bóyá rí pc kan tó lọ fi ọ̀nà rẹ bóyá mo fọ mo fọ slash wọn á rí rẹ̀ rí wọn náà yà jẹ dídì èdè tòun ti bẹ́ẹ̀ náà lísì ò ní sínú àwọn pc yunifásitì náà wọ́n bọ́lọ̀ ń ṣe Ibrahim ọ̀fẹ́ kó ṣe wọn náà irú tọ́lọ̀ ń ṣe fún Ibrahim àwọn àdánwò tó ṣe tí wọ́n bá gbó tu rẹ̀ sọlé páàsì rẹ̀ báyìí àwọn arínú rẹ̀ náà nù omi ò lé nínú rẹ̀ nínú gbọ́n wa Abdullahi bin Abbas ló sọ bẹ́ẹ̀ káfíìnù gbọ́n lẹ̀ wọ́n ní ẹ̀ lọ́wọ́ ó ní ẹlòmíì la gidi láti fi gbọ́n lẹ̀ nítorí àwọn òfin ìdánwò ní sọ́kọ́ ń bọ̀ ní ti báyìí ó yà tó dápẹ́ ní dẹ́wọ́ ìmọ̀ ilé wájú ọmọ akẹ́kọ̀ọ́ ni sọ́tí wọ́n gbọ́ níṣẹ́ pé nínú àdéhùn tọ́lọ̀ ṣe fún Ibrahim ní pẹ̀lú gómìnà pẹ̀lẹ́ ìwọ́n náà gbọ́ níṣẹ́ àfihàn pẹ̀lẹ́ wò ẹlòmí ò fẹ́ yọ tún àfà hmm, inú ilé yàtà ṣe lọ yìí ẹlòmí fi ṣe ṣe rèé ó fi lẹ̀ àti ẹ̀dúgbẹ́ díẹ̀ díẹ̀ àwọn tó ń ṣe súnà dáadáa ó fi lẹ̀ tó gbé pẹ̀ràn ọba ti fi gbẹ́lẹ̀ kò bá dá o ó lóun ó tra ẹ̀rẹ̀ ó dijọ́ kejì mo Ah, láti jọ ìyẹn ọgbọ́n náà rẹ láti ju ijọ́ mẹ́wàá ìgbà tó wá ṣètọ́ nìyí ṣe rí omi tá a máa ń mú omi tá a máa ń mú àbí tíì tá a máa ń mú àmàlà tá a máa ń jẹ ráìsì tá a máa ń jẹun tọ́lù bá fi lè pápọ̀ mẹ́sìn yóò sì nira láti máa jẹ illa man rahima rabbul alamin àwọn tí ò nira láti máa jẹun ẹni tọ́lù bá sanu nìkan ló kù pé oúnjẹ tó dáa jùlọ yorùbá iyán kọ́mọ adé yorùbá ti máa jiyán lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kan àbí lẹ́ẹ̀kan láàrin oṣù kan a àdìjẹ́nà sì gbà oṣù níwọ̀ yóò sì di àyànnà láti máa jẹ gbogbo ń tá a bá fi ṣàfihàn sí ẹwọ́ ọmọ ẹwọ́ kékeré mẹ́mẹ́ ẹlòmíì táwọn akọ́ àdéhùn náà nù àkínní àdéhùn mẹ́mẹ́ fi pilẹ̀ wò pilẹ̀ wò abdullahi bin abbas wọ́n ní tọ́lọ̀ fi ṣe ìdánwò fún ibrahim púpọ̀ mú ká mọ́ fa kásìmọ́ ìpínlẹ̀ èdè gidi báwọn peter batmakọ́lì tó wá sí hẹ̀rẹ̀ wọn bíi táwọn yẹ̀wúdí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má tìrìmù rẹ̀ èyí náà ní ẹlòmíì lára tó máa nínú àdáwò tó ń ṣe fún ibrahim tó ṣe báwa náà ìwọ̀n abíyá wa ká máa tú wọ́n ní a máa tún abíyá inú yóò nira fẹ́ lómi ẹ tutubo tẹlomi ti dí káàdì tó bá ti lè fi owó sí tó bá tú yóò tẹ̀lé ni yóò gbé ọwọ́ rẹ̀ tẹ̀lé kò ní ríbi láéláé àsìkò ẹ̀ tó máa wá ọ̀bẹ tí ì fa. ó ní agbọ́rọ̀ máa tú tọ́wọ́ sí ni o láàrin forty days ìdánwò ni láàrin forty days ìwọ olúyè wọn ti tún jẹ gbẹ̀yìn ìwọ tó ti ń kú sọ ẹlòmíì ò ní mítọ̀ pẹ̀lú forty days torí kó ti dẹ̀sìn torí kó ti dẹ̀sìn lójú orí bẹ́ẹ̀ bí ò bá di ẹ̀sìn báyọ̀ máa ní wọn tún ní ojúmọ́ wọn tú àmì iye àwọn ẹgbẹ́ wọn ìrìn àbí àwọn ọmọ ọmọ mójútó ní bóyá ọ̀sẹ̀ ni wọ́n mójútó pàtí òfin sẹ̀sìn bákan náà nínú rẹ̀ àdéhùn tọ́lọ̀ ń se fún wa tó se fún Ibrahim tọ́lọ̀ ń sọ fún páàsì rẹ̀ tọ́lọ̀ tó ṣe fún ẹ̀fà fálùmọ̀ nẹ́bì náà irun abẹ́ ẹ máa fa láàrin forty days yíyọ lọ sí fájì ẹlẹgbẹ̀yìn fàtàmọ̀hùnà ìfìdẹ́sìmọ̀ pé ní iṣẹ́ ni Ibrahim ṣe iṣẹ́ ló ṣe ó wá náà ó wá fún ìdánwò tọ́nà bá tó ṣe fún un tó ṣe fáwa náà àmọ́ ó náà tó gba tètè lágbá tó bá ṣe fáwa náà bẹ́ẹ̀ à ó súnmọ́. bàtà sí láwọn tó ń fi rúgbọ́n lẹ̀ aláwọn tí ó lè ṣe bàtà láwọn tó ń fi rúgbọ́n lẹ̀ inṣàlá aláwọn tí lè ṣe òun náà ni abẹ́ dídá sèpá àná wọn dábẹ́ àmọ́ abẹ́ tiẹ̀ tí abẹ́ tí wá dídá ẹ̀ wọ́n ti dàpọ̀ láti kékeré bọ́ọ̀sì ṣe gbọ́dọ̀ pé iná ẹgbẹ́ ayẹ fún wọn yóò di wàhálà wọ́n làmọ́ ìyàtọ̀ kẹfọ́lá eléyìí bó ti kéré tó ìyàtọ̀ kẹfọ́lá abẹ́rẹ́ oorun náà kẹfọ́lá abẹ́rẹ́ oorun kán ayọ abẹ́ tí wọ́n fi gé ìdí rẹ̀ fi abẹ́ báyìí yóò di wàhálà o yóò sápò lé mi bí wọ́n ṣe wá ọ̀pá lábẹ́ dé ó lè tó lẹ́kùn mọ́ wọlé forty years age of forty lọ́nà ni kò dábẹ́ rẹ̀ ẹ dákun ẹ wo gba wọn ní kí wọ́n dá bí táwọn àti láwọn abẹ tó ṣàpù lónìí ẹ fẹ́ ní píù yóò gé náà ni kò rí tó kò sí nǹkan tó mú gbà náà tó lè fi dá kò já ké kò jọ kan kò já dá ìjọ fọ́tì kọ́lọ̀ bá sílẹ̀ fún wọn náà sọ́ọ̀sì nínú pàkíńdà wọn náà kéde dá kọ́mọ lọ bẹ́ẹ̀ ó tọ́ náà sì ni ẹni wọ́n lè ṣe súnà ọlọ́run sì rọrùn bí súnà ti rọrùn fáwọn èèyàn wàláì hákọ̀n hákọ̀n tó gbogbo ìtẹ́ ìpè súnà tó ọ̀rọ̀ ní kó àwọn lóorùn wà pé bá ń fi búrẹ́dì mu tí ha ibi ìmọ̀sán tó ní ó lè bẹ́ lórí bá ìjà àbújá àwọn obìnrin ọmọ ń lò rẹ̀ nìkẹ́lómi ó láti yà ìlọ́pàá gbàtí èdè ẹrù rẹ̀ ẹrù ni wọ́n mi hẹlẹhẹlẹ ẹ̀gbọ́ ẹgbà nǹkan yé ìwẹ̀ mọ́. olùwà ń náà wọn ní àbáwọ̀ abúlábí náà bá ó ń náà dánwò tọ́nà sí fún Ibrahim nìyẹn ó sì pàṣẹ rẹ̀. ó wá láwọn àdánwò kan tó wá ṣe fún un tọ́nà òun ní ṣe fún ẹ̀fẹ́ dákan mọ́ láyé tóbi dàlẹ́ kìyàmà tọ́nà òun ṣerú ẹ̀rú fẹ́ dákan rí bí fáwọn Ibrahim olùwà lágbára jù ibi tọ́pọ̀lọpọ̀ wa ibi tẹ́ káwọn náà ti ronú nù kí lọ́lọ́run lè ṣe gan. irun kíkí lásán ni afẹ́fọ́ mi jẹ mọ́ wá ronú bọ́ọ̀lù ti dá ọlọ́dá Ibrahim bọ́ọ̀sì jẹ́rú ni Ibrahim rẹ̀ jẹ́rú ọlọ́run ọba kálí wọ́n lọ́wọ́ bí kànjọ́ náà kò dájú bọ́ọ̀sì ìwọ́n sì kírun jẹ̀mọ́. àníbà Ibrahim gbogbo aláti mọ̀ tán rẹ̀ nínú àwọn àdéhùn tọ́lọ́ ń ṣe fún un lápá òun là kọ́kọ́ nílùú wọn tó kọ́ jẹ́ mùsùlùmí kì í dá nẹ́bí ọlọ́run gbà wọn tó kọ́ jẹ́ mùsùlùmí lókàn wá wò pé àà èyí máa ń ṣe làákàyè ni ló fi yẹ pé gbogbo ẹni tí ò bá fi lè sin ọlọ́run tí ó sì islam wàláì ẹni yẹn ti gọ̀ jù iye ibrahim lọ́rọ̀ ni ó sí fúnra wa náà láwọn onugbó lábẹ́gi ọwọ́ abẹ́gi náà fúnra wa náà láyọ̀ ojú rẹ̀ láyọ̀ ọmú láyọ̀ ẹnu sí fúnra láyọ̀ ọwọ́ fúnra wa láṣẹ eléyìí kí eléyìí kó tóbi jù yí lọ àwọn náà tún àwọn táwa ṣe rúlé ìfúgì yìí tá a dá lára tá a sọ̀fọ́ sí ilá afọ́nàfẹ́ tọrọ ọmọ aláàbíká dọ́dọ̀ rẹ̀ ah! ó kò dún làkà Ibrahim alayhi salatu wa salam ah káàdùn ilé làwọn máa jẹ́sìn fún Ibrahim kò sí jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ ló ti kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti dojú lé ó sì ṣàfihàn rẹ̀ gbogbo táwọn náà bá ń ṣe lẹ́sìn ẹja ṣàfihàn sí wọn lé wa o. torí gbogbo ẹgbẹ́ Ibrahim ò ṣàfihàn rẹ̀ ni nígbà tí Ibrahim tó fọ́ gbogbo òsà wọn tó fọ́ ọ wọ́n ní mọ̀nfà àlàhàdà àlìhàtìnà ẹ̀wọ̀ ẹ̀wọ̀rọ̀ tó wọ́ ọ̀làlàzí <laughs> àwọn gẹ̀gẹ̀rí kò bẹ̀rù fọ́lọ̀ fúnra wọ́n ní ta ló ṣẹlẹ̀ yìí ọlọ́ọ̀bá sáǹsẹ̀jọ sí fún táǹsọ̀rẹ́ fún wa táyì ìgbésí ayé wa abẹ́kọ̀ ọwọ́ wọn ló wà àwọn tó ló ń dábà àwọn tó ń dáàbò bò wá táǹsẹ̀lẹ̀ fún wọn ìdó ìdán nu àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó kó sínú mo sọ fún yìí tó pé àlẹ́hàlẹ́hà ẹni kó láti jọ sí fún gbogbo dáàbò wa oníṣe fún wa abánidì owó oníṣe abánidì oúnjẹ oníṣe tó bá rẹ̀ wá ló tọ́jú wa táńsẹ́lẹ̀ ìfún wọn àwọn tó bá ti sẹ̀mí ọlọ́run làbí sẹ̀mí táńsẹ́lẹ̀ ìfún wọn ẹlọ́kùnrin lè wò tó fún tají wọ́n béèrè bẹ́ẹ̀ láàrin ara pé ta ló ṣẹlẹ̀ yìí fún àwọn ọba wa táǹsì jọsìn fún wọn ni àwọn èèyàn ní ẹni tá a rí lè ṣe Ibrahim wàhálà Ibrahim náà dákọ. Ibrahim ni kí ló fà púpọ̀ ṣàfihàn etí rẹ̀ mọ́ wàhá mi kò mú ń kárọ̀ pàlùmíkà yóò rí ẹ̀dì bẹ́ẹ̀ náà bá rí tí ẹ̀mí tí Islam kọ̀ láwùjọ yín nínú ilé yín nínú mọ̀lẹ́bí yín tí Islam bá kọ̀ olúwa ní ẹni èyí padà èyí padà abiliyad pẹ̀lú ọwọ́ bẹ́ẹ̀ bá wà ń kó rẹ̀ bẹ́ẹ̀ bá lágbára ilé ẹ̀fẹ̀ ló kọ́ Ibrahim ò lágbára àkọ́kọ́ lágbára ẹlẹ́ẹ̀kejì olùwà ní ìbára lágbára ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì fabil qalb ẹ̀fọ́ kankọ́ dhalika àdó àfọlẹ̀ iman ìtì Ibrahim ò ṣe nu nípa rẹ̀ kárásìkò náà nu kò lè kọ̀ fún wọn pé yá ẹ stọ́ọ̀pù ẹ̀ ẹ má bọ̀ nǹkan báyìí wọn kò lè kọ̀ fún wọn kò sì lè wí jáde bọ̀ sínú ṣe rẹ̀ wọ́n rí pé kò gbà ṣe wọ́n lò ṣe rẹ̀. ẹjí kájí ìtàwọn ọba ìtàbá ń ṣe lé wa ẹjí kan mọ̀ òun ló kíkọ́ ẹlòmí wá sí ìyàwó lónìí ìyàwó yóò ní pọ́blẹ́mù lé wọn tó pé ń dọ́gbọ́n sí súnà rẹ̀ ni àwọn ilé wo pé kèé jẹ lọlé olóòkú bí ọba yàrá wáyà kúyà níta yẹn bá ń ṣe yẹn máa ń ṣàfihàn rẹ̀ léyìn àkejì kan mọ́ Ibrahim ṣàfihàn rẹ̀ lọ́pọ̀ sílẹ̀ pàǹsì léyìn báyìí Ibrahim kan ló wà ń lu ni abóòlù kan lọ́kùnrin tí bẹ́ẹ̀ lu ni abóòlù kan lọ́mọ kékeré tí bẹ́ẹ̀ lu ni. wọ́n ní ah, Ibrahim ló ló dán rẹ̀ wò tí gbogbo wọn sọ nìyẹn ẹ pè wá kárì. Ibrahim kan ṣe a ah, pàṣẹ alókè bí nkanu yẹn tẹkùn ẹ tún wú ọ̀rọ̀ ó ṣe wá sí fún wọn bẹ́ẹ̀ o ah! kò lóhùn kó ń ṣe kó sóhùn kọ́ sáńsì wọn béèrè kò ní àìní kí mo ṣe kò sí lóhùn ni àmọ́ tó ń pe làákàyè nìkan ṣe bóyá ó ṣe é ṣe kí làákàyè tó tajíyà yìí ẹ béèrè lọ́wọ́ yìí tó dàgbà jù nù wọn pé pé Ibrahim kò lálàsẹ̀ yìí tó dàgbà jù ẹ béèrè lọ́wọ́ yìí tó dàgbà jù nù wọn ó lè sọ fún yín kánáà máa ń sọ̀rọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ti wí ọmọ àwòrán àwọn lójú wèrè ni ọ ìwọ àwọn ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ láyé rí nígbà wọn ti táyé wọn sọ̀rọ̀ rí ibẹ̀ ló ti àtàyí ibẹ̀ ló ti wá láǹfààní nọ́mbà tù kò láǹfààní pé ẹ má ṣe wọn láéláé ó wá láǹfààní nọ́mbà tù káfẹ́nu wì tó bá wá rí bẹ́ẹ̀ in tí ò lójú tí ò mọ ti ń ṣẹlẹ̀ in tí ò létí tí ò lè gbọ́n tẹ́ sọ fún un kò lẹ́nu láti sọ ohun tẹ́ bẹ́ẹ̀ lọ́rẹ̀ nísìnyí. lè wá ń sìn ó yẹ kẹ́ ẹ ronú ọlọ́mọtọ́ ń sìn ìfẹ́ ẹnu ní ìfẹ́ ẹnu náà pè báwọn ìfẹ́ ẹnu náà pè báwọn àwọn ìfẹ́ ẹnu sì kù láyé lónìí kọ́dà àwọn bẹ́ẹ̀ ní mùsùlùmí. ibi tọ́rọ̀ súnà dé lu ìlónìí kò yẹ kí ọ̀rọ̀ súnà mo fọlọ́n búra kò yẹ kí ọ̀rọ̀ súnà mo dá pọ́bẹ́mù lẹ̀ mọ́ ládùúgbò ibi tọ́rọ̀ súnmọ́ ẹ̀dẹ́ lónìí fọlọ́ búra àwọn àfáà kan ti juwọ́lẹ̀ àwọn àfáà kan ti nìyí wọ́n ti juwọ́lẹ̀ Stanstein, òní wọ́n lò ẹ wà lẹ́nu la fún ẹ wà fún wa fún mọ́sún náà kì ní tó bá wọn kéèyàn láwọn èèyàn látò nínú ayọ́ yípo mọ̀lẹ́bí wa tó pẹ́ ṣe sún náà nílọrin ìṣúná ti ta àbòsí òkúta ti fúnra yín wàláyé àbòsí òkúta ti fúnra yín tábàtú àwọn èèyàn tó wọ́n tún wá lé máwọn èèyàn súnmọ́ débi pé ọ̀ọ́nì sun léyìn mọ́ àdúgbò kóru mọ̀lẹ́bí wa wàláyé àbòsí ló kù irú àbòsí táwọn èèyàn Ibrahim táwọn náà ti fúnra wọn lẹ́yìn náà ti fúnra yín ṣe pé Ibrahim kò bá wọn pa kòkòrò lórí ibú tí ẹni pé fásitì àlùkàbí ọ̀hún táwọn yá tèkú náà táǹtẹ̀lẹ́ ẹbí bọ̀dá tó gbóyì gbadẹ́pọ̀ nìkan ò nìkan nìkan ò ṣe etí wọn àbú rẹ bí lálàsí báyìí ẹbí lọ́wọ́ kánẹ́rọ́ máa ń sọ̀rọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ti wí wọ́n sì wọ́n àwọn lójú wọn pé sọkúsọ lè sọ àdéhùn tó kọ́ rí nù wọn ni ìwọ yìí ò ní máa gbá àárín wa kí ló fà tọ́jú kò gbá àárín wa àwọn fi lera mu ní ìfihàrí dínì ní ìfihàrí dínì. لإدعاء الإيمان لإدعاء الإسلام سطوة نباتي قالوا أنا أبا حسب أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون nígbà tí wọn náà bá ti ṣàfihàn pé mo fẹ́ lékún ní ìmọ̀ẹ́lì wàláì mọ̀rẹ́ jẹ́ àdánwò. anta muslim kamakunna mùsùlùmí ni ọlọ́ọ̀tọ́ àmọ́ ọ̀rìn yẹn ní imẹ́ẹ̀n imẹ́ẹ̀n rẹ̀ pé torí àwọn kankan bẹ tó yẹ kọ́ sínú ẹ̀sìn tó ti ṣe ọwọ́ lọ fẹ́ sí àwọn nǹkan yẹn tó fẹ́ dìlọ́pù ọfẹ́ dìvẹ́lọ́pù imẹ́ẹ̀n rẹ̀ díẹ̀ òyìnbó lè rí ìsìláàmù yẹn imẹ́ẹ̀n yẹn tó dàgbà sókè tó gbèrú àti kéèyàn ṣe súnà ní Muhammad wàláì láàbì tó bá lọ fẹ́ ṣe súnà ló tọ́ ṣàfihàn rẹ̀ wàláì mọ́ eré bí àdánwò kọ́ ọ̀pẹ̀lẹ̀ bàbá dáadáa àgbàlagbà tí ó bí ojú ju àwa yìí lọ tí ó ti ń ṣe ìgbẹ́mùgbọ̀ for long ilé wọn lónìí lónìí mọ́sálásí ilé tó bá lóun fẹ́ ṣe sún náà wọ́n sì láwọn yọrí lọ́mú wọ́n sì jọ àbáwọn aláìláàbí ilé rẹ̀ ní mọ́sálásí ilé wọn mọ́sálásí ilé bàbá wọn tó bá wọ́n kọ́ mẹ́kẹ́ nìkan ní ládẹ́wò bí èjì àbá ti tó àdáwò fẹ́ lórí àwọn èsì àgbàlagbà lẹ́yìn àgbàlagbà kí ni yẹ bẹ́ẹ̀ ẹ kọ́ lọ́n parọ́ ni bọ́ bá ti ṣàfihàn ìmọ̀ ní báyìí ọ̀hún rí àdáwò tiẹ̀ ibi tí ó ti yọrọ lé mà wọ́n yọ àbá nígbà wọn ẹ wo eyín ẹ̀kan wo eyín ní lájọba lè go through kókó yọ kọ́ àwọn àgbákò wàhálà tó gbà bá ń fà. ẹgbẹ́ ọmọ rẹ̀ ó kó sí lá ẹjọ́ wọn fẹ́ẹ̀ nílé ọba dánwò wọn padà ayọ̀ bàbá yìí tó bá pín mọ́nì yóò sí mbẹ̀ ni ọlọ́run ní tó fẹ́ fi mọ̀ náà ní pé bọ́yọ̀ ní mọ́nì àbọ̀ ni ẹlòmíì lè tó bá pín ẹni òní ẹ ó fẹ́ ṣe kò mí ní kò mí ní sùn ó fẹ́ ṣe àti wá gbọ́ inú tọ́mọ èèyàn tí ewu ọmọ èèyàn ipò tó ní ọwá lẹ̀kan náà nínú àwọn ọ̀pọ̀ báyọ̀ sì para wọn sí lónìí ipò ìmọ̀mù ni tí wọ́n ń fa ògùn burúkú síra wọn bàbá yìí olú mọ̀rẹ́ láti sílẹ̀ tẹ́wà pẹ́ tètè pé torí súnà ni mọ̀rẹ́ láti sílẹ̀ wàlẹ́ àbáyé sílẹ̀ ọlọ́run á jogún tán fún bàbá yìí ọlọ́run jogún tán fún bàbá yìí kọ́lọ́n ọba kúrọ̀ sákọ̀ wa ọlọ́run jogún fún bàbá yìí bàbá yìí wá ní ilẹ̀ kan ní ààyè kan hot hot place àbẹ́wẹ̀ àyè tó lágbára ni bí ẹ bá fẹ́ ra ilẹ̀ lásìkò títí bá ilẹ̀ sí tọ́jú bá ilẹ̀ sí lónìí tí wọ́n fẹ́ ra plot kan yóò lé ní one million naira ṣáìdì wí títí yíwọ̀n sẹ́mẹ̀nì àbẹ̀kọ́ tí ẹ fẹ́ ra plot kan bíi títí wa lónìí kò ní tó one million àbáwọn á ní tó ju a plot of land wọ́n ní nínú ẹ̀ wọn náà lè kọ́ mọ́ sílẹ̀ láti àtìlẹ́kẹ́wò ẹ̀wù nǹkan. káyọ̀ lóbi ní kọ́ kò ní wọ́n ta léwu kó o fi jẹun díẹ̀ díẹ̀ kìí ti dolówó bàbá èso lówó bá fẹ́ẹ́ fi ìgbéyàwó àbúrò wọn sẹ́ńdì lọ́wọ́ ni o ọlọ́run ló wà nírú lẹ́wọ́ ni o. wọn kọ́ àwọn ti gbìyànjú kọ́rọ̀ kọ́rọ̀ ká máa báyà tó rí mọ́sálásí wọn tí wọ́n lé wọn bẹ̀ ni wọ́n ti ń kọ́ wọ́n ti ń kọ́ mọ́sálásí wọn àgbàdo ti gbọ́ súnmọ̀ yé ni kọ́ ìfọ́n lé wọn wọ́n sì ẹ̀yàn ìmọ̀ mọ́ni ṣètò ìjọdún kan lọ wọ́n ti ń kọ́ mọ́sálásí wọn ti lé lẹ́nu méjì ọdún mẹ́ta tẹ́tí ń kọ́ lé kéwú bẹ́ẹ̀ tẹ́tà ń kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ń yọ tọ́rọ́ ń yọ kọ́bọ̀ ń yọ tọ́rọ́ ń yọ kọ́bọ̀ ń yọ tọ́rọ́ ti kọ́ ń yọ tọ́rọ́ kọ́bọ̀ wọ́n ti wá kọ́ tìrá nì báyìí tọ́lá wọn ti fa dẹ́sẹ̀ rẹ̀ tẹ́tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́kìnì rẹ̀ kò sọ́ọ̀bì wọn ti tó wo níbi wáyé bàbá wọn sunkún fọlọ pé tani bá wọn kọ ilé kí wọn náà rí wọn ti kọ kíláàsì ó dẹ stand dada wọn ti kọ kíní yẹn wọn ti kọ àwọn kíláàsì yẹn wọn ti kọ kíláàsì tó máa wà mẹ́fà wọn ti kọ ní nítorí báyìí kíkan ló kù kọlọn ọba kó bá darí àwọn ẹni Ọlọ́run Ọlọ́run sì lè lónú yín náà bẹ́ẹ̀ bá mọ àwọn tí wọn jẹ ní Ọlọ́run tó máa ń ṣe dáadáa fún yàn àwọn tán ní ìdùnnú Ọlọ́run ọba lélẹyìí tí wọn tẹ ká bàbá òfin wá owó mọ̀ fi wá pò táwa pé àwọn yọ ní ìmọ̀ọ́mù lọ́wọ́ lọ kọ́ mọ́sálásí dẹ̀ wọ́n ti ń kọ́ wọn pátá ti kan gbọ́dọ̀ sún náà yé ni wọ́n sì yan ìmọ̀ọ́mù ní sìnkú ti ju wọ́n sì wọ́n ti gbọ́ sún náà yé ni ti báwọn ti ní five years wọ́n sì yan wọn ní sìnkú ti ju ọdún kan náà lọ́wọ́ tó bẹ́ẹ̀ so ọlọ́nkan lọ́rọ̀ yà lọ́bẹ̀ ni lọ́rọ̀ mọ́sálásí wọn nǹkan tó yẹ ká kéde fún ni kódà tó dé ta ló torí ẹ̀ ká gba lọ́ńchì fún bàbá ọlọ́run mú ìgbà láàyè wá inṣàlá kẹrì ó tó bẹ́ẹ̀ kódà báyìí pé mọ́sálásí náà láti ti lọ́ńchì rẹ̀ inṣàlá kẹrì ọlọ́run bó fún wa ṣe wọ́n ti kọ́ tó báyìí wọn ò gbólówó ẹnì kankan ibi tá a irú àwọn àbábá yìí bó ṣe ṣe ọ̀bá yìí èyí tó dá lójú inú àwọn ọmọ rẹ̀ ó dùn àwọn òbí tí a náà sẹ́kù láyé bó ṣe ṣe ọ̀bá yìí máa ṣe wọ́n bẹ́ẹ̀. sùpítà ti lọ ní pé kò sí ẹni tí ó bẹ̀ẹ́ ṣe súnà láyé tó lọ fẹ́ lékún ní ìmọ̀ẹ́nì tí ò ní àdánwò ẹ mọ̀ fún àwọn kékeré nìkan ní àdánwò ìyàtọ̀ ọ̀sẹ̀ ọba yìí rí ó ju tàwọn kékeré lọ abẹ́ ni kéèyàn wà ní ipò kára ní kò kó mẹ́ bẹ́ẹ̀ ni tọ́lú bó ti kó mẹ́ ni pé mo ṣe súnà mọ́. ó ju iṣẹ́ tí wọ́n ń ṣe lọ. Oh, ìmáàmù lọrin ẹ̀ pé kí nípa ìmáàmù tí ó máa ń lọlẹ̀ ẹ bá fẹ́ kọ́ mọ́ àbíkẹ́ pé ẹ bá fẹ́ yẹ sí ìyàwó àbíkẹ́ sí ìyàwó ẹ̀ẹ́dì abọ́bùn wàláì wọ́n sì tó léyìn wọ́n wọ́n wọ́n kéléyìn náà ni a ah, ẹ̀ ṣe mọ́ tí yomi, yọmí ẹ yọmí kọ́lá kò gbé wọn lọ́lẹ́jọ́ kò gbé wọn lọ́lẹ́jọ́ kò gbé wọn lọ́lẹ́jọ́ àdánwò nù ọ́ níjọ́ tí Ibrahim ti ṣàfihàn Islam rẹ̀ pé fìlà àdánwò ọlọ́ ọlọ́run tó Ibrahim wò wọ́n tọ́ kò sí kò sáyẹ̀ ṣe ẹ lọ jùlọ náà jẹ̀mọ́ súnà tèmi àti ẹ̀sẹ̀ lónìí irú tí Ibrahim wà láwa náà wá kámọ́tara lóhùn bọ́ọ̀ bá mọ́tọ́ wá bí súnà àlìjẹ́ náà lọ́wọ́ o má di súnmọ́ rẹ̀ lé àlìjẹ́ náà làwọn torí ẹ̀ àtẹ́wọ́nú ọlọ́run àìtẹ́wọ́nú ọlọ́run láti ṣe àwọn kìnìyẹn ká tó bẹ̀rẹ̀ ìmọ̀ ni wá la ẹ̀wọ̀n gbọ̀tara sọ bẹ́rẹ̀ o kò rí sì bá mo fi ọlọ́run búra inú gbẹ́tẹ̀bí yìí kó tó dúró mo ti gbọ́ súnà yìí ó tún wáwọ́ báyìí ó tún wọ́n kò tó gé kò sí yẹ kí n gé o wọ́n má gé tiẹ̀ o wọ́n ní àfáàná náà gé tiẹ̀ wọn náà má gé tiẹ̀ bá a fẹ́ tiẹ̀ tó bá kọ tù bí wọ́n ti kọ tù dáná bí wọ́n alábi ní fi olùgbọ̀n rẹ lẹ̀ gẹ́gẹ́ ìtumọ̀ rẹ̀ nu gẹ́gẹ́ bó ti wà títí bá pẹ́ sókè báyìí ìrírí ẹ̀ bó ti wà náà gàgà kẹrẹ́ sí ni wàhálà ìbọ́dà kan lónìí lùgbọ̀n gàgà kẹrẹ́ ni ibi tó ń fọwọ́ sí báyìí ó sì kọ́ ó bẹ̀rẹ̀ bọ́ sí ẹkún bọ́lọ̀ sí fóònù àdéhùn ti bẹ̀rẹ̀ wọlé pé wọ́n náà wọ́n sunna nígbà lọ sunna wọ́n á mú lọ wọ́n ti wá da igi jọ wọ́n ti da igi jọ láhìláhìlá torí ẹ̀sìn ọlọ́run ọba tí ó dẹ̀ ẹ̀fẹ́ tàwọn kan pé wọ́n ń bọ̀ wá gbà wọ́n lẹ̀ sẹ́kẹ́ bá máa ní sí àwọn jẹ́ mi ń bọ̀ wá àbáwò ní adébọ́kasí yìí kí àwọn jẹ̀mọ́ mi ó dìde sí mi wọ́n ràn mí lọ́wọ́ Ibrahim ò ní pẹ́ nìkan ó ẹ̀sìpẹ́tẹ̀ nìkan tí ó ràn lọ́wọ́ Ọlọ́run nìkan ni tí wọ́n alábàdé bọ́ Ọlọ́run nìkan gbẹ́mẹ́jọ́ ọmọ gbẹ́mẹ́jọ́ mọ́ kan o jẹ̀mọ́ lè họ à ń sọ léyìí fọ pé ìwọ náà farada díẹ̀ farada tiẹ̀ náà wọ́n á wọ Ibrahim lọ Ibrahim wọ́n á wọ iná títí ń kú báyìí wọ́n sì ń fa lọ bẹ́ẹ̀ ìsìn súnmọ́ náà sí ìsìn wò ó sì ó sì dúró lórí sáńdì ẹ̀ iná mà ní kọ́límọ́tà ń sọ kíkà kan bọ̀ wọ́n bá délé iná tí ń jó bulabulabula wọ́n wá mú Ibrahim wọn fẹ́ fì ọlọ́run sì wọ́n ràn wọ́n fẹ́ wọ́n sì fi Ibrahim wọ́n wá fi dú ó sì dúró lórí sáńdì rẹ̀ kó tó wá débẹ̀ ọlọ́run yà náà kó ní bá ń Ibrahim wa sàlámà. bó ṣe jí Ibrahim ọlọ́run tó Ibrahim sì dúró níbi sáàni rẹ̀ kó wá tó débi iná ọlọ́run ìwọ iná ọmọ ń jẹ́ mẹ́jọ Ibrahim di tútù ọlọ́run ni tútù náà ìka mọ́ tútù kókó bá kókó tútù ní ògbọ́n ọlọ́run inú òtútù láyé rí kò sí òtútù mọ́ tó tútù náà nù ọlọ́run bá tóbi o mo fi ọlọ́run kò tọ́lọ́run bó lé ṣe iná títí inoki ntutu. iná kìí tutù ó wá ní kó wọn tutù bí èsì àmọ́ ọgbọ́wọ́ ikú àwọn ẹlẹ́gẹ́ páyà ọlọ́run ó lè ní kí ló fi ṣe ni gbogbo ẹ̀dá tó náà ọba iná sì pé ọba náà ó sì di tó wàhálà ẹ̀yà àdútọ̀ lọ́wọ́ bá ọ ẹ̀yà àdútọ̀ bá àwọn kan nífura ni àwọn aláǹfààní àti máa ka eléyìí tó n'ebi nàbí rìpọ́tù fún wa ni o. àwọn tí wọn tó ìgbọ́ ẹgbẹ́ pé àwọn èsì ànábì ọlọ́run mùsùlùmí bíi tiwọn ni wọn náà táwọn náà jẹ́ mùsùlùmí ọlọ́run sì fáwọn náà àárín náà wọn náà nítorí pé ànábì sọ fún wa àìmọ ẹgbẹ́ wọn ti ṣe fún wọn náà wàláì làhàdí ìwọ náà onímọ̀ ṣe pé báyìí pé ọlọ́run fáwọn ẹbí mi máa ń bọ̀ ni wọ́n sọ tiẹ̀ náà fáwọn èèyàn wàláì làhàdí àìmọ iye ìṣòro táwọn èèyàn ti dálẹ̀ lẹ́yìn rẹ̀ tí wò mọ̀ àmọ́ àpẹẹkọ dúró déédéé ẹ̀mí ìlú omi wàláì ọlọ́run ti kọ̀ yọ mẹ́ ọba àwọn tí wàá di sí òkú lè kú àwọn ọmọ ìdààmú wa o àwọn ọmọ tẹ́tí wá o ẹwọ́n tó ṣe fún Ibrahim wàláì láti wọ́n sì fi hàn báyìí ó yá rèé sọ́kún tó máa ń ṣe fún wọn náà wàláì àbí tọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń dánwò lọ́wọ́ ni ń dánwò lọ́wọ́ ni tó bá pàṣẹ fún Ibrahim ó kọrin àwọn èèyàn nígbàgbé ẹ̀rọ láìláì o ní ilé ìwò nígbàgbé ẹ̀ tọ́ ọba sì kọ̀ náà tọ́lọ̀ lé ní sùúrù náà gbogbo ètò ìṣòfò fún ọ nínú àwọn àdánwò nínú àwọn àdánwò tọ́nà ti fún Ibrahim nù irú eléyìí náà Ọlọ́run lè ṣe pé báwa náà èyí ò kú èyí ò kú wọ́n lè dáná sí wọn náà o táwọn kan máa mú ọ lẹ́yìn ẹ̀wọ̀n afá súnmọ́ fọ́nà Nàìjíríà yìí náà. bóyá tí bá ń rántí abáfẹ́ sí bá àfà jáfa sí òjáfa òní kan ní Kaduna ìrántí alibanikọ bifo ẹnìyẹ ẹnìyẹ táàmù kan làwọn àti tí ò jáfa jọ kú Kaduna lòún wà ó ń jọrọ àwọn sí àbáwọn ni wọn á pe àfa yẹn wọn ni kó stop ẹ wọn ni kó stop nǹkan tó ń ṣe yẹn kó mọ sọ kó mọ sọ pa ṣé àmọ́ wọ́n mẹ́sẹ̀gì ẹ̀ wọ́n kọ́ọ̀lù ẹ̀ tó bá ti kọ̀ntínú àwọn fàyà rẹ̀ ni sọ pé fàyà náà kọ́ ni fàyà fàyà Ibrahim fàyà Elena fàyà nǹkan tó lágbára ni kẹ́ńtọ́ba tọ́ba ọba dáńtọ́ ṣe lu á sì pa ọ pẹ̀lú ìbọn so ó jẹun tọ́nà sí fún bọ̀ yìí irú àwọn ìjọba lágbára náà lè mú yàn tó mú yẹn tó lọ tó ìwé lọ bìkan tó ọ dàrú àwọn ìdílé adúró. àbá àdébí halkọ ó tún kọ́ntínú ní ọ̀ṣìn à bí tó jókòó ọ̀nà kan mojúkọ́ yẹn náà ni àwọn àìlà ojú ọ̀nà tí máa ń bẹ lọ́dọ̀ ìmọ̀ báyìí yẹn náà ti wá bá má fún mọ̀ straight bí ẹ̀ ti máa dúró nù pẹ̀pẹ̀ wọn àfá àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn àfá yìí yóò ní pọ́bẹ̀mù mọ́ pọ́bẹ̀ táwọn àfá ní tó jù dí lọ dímọ́nì tí bí ẹ bá ṣe dímọ́nì sí òun ni àdánwò ṣe pọ̀ sí àníbìsọ̀lá ọ̀sánlá ó láwọn tọ́lọ̀ ọmọ ń dán òjì àbíyá súnmọ́ àmsà àtàwọn tó wá fún jọ àwọn àfá àtàwọn tó jọ àwọn ànábì ọlọ́run àwọn afá tó máa dúró gan ọmọ orí àdéhùn tó ní agbára gidi wa lọ. ìwé ayé ọba ti wà níjà ni pé tó bá dá dúró àfọ̀ mà ẹgbẹ́ yẹn lè pe ilé ìfowópamọ́ ẹ̀bọ ẹ̀ka yìí tó fi kìí bomi ni. ẹ̀yin ò ní mọ sábà fi fojú rí bíkọ́ afá àti gbàkọ́ọ̀lù ni àwùjọ ṣe kí ti tọ́pìkì yẹn lọ́wọ́ àmọ́ kọ̀ntínú létà táwọn afá yóò dúró wọn ó ní tẹ́lẹ̀ fàyàdé mẹ́ẹ̀ tó dásìkò àwùjọ tí wọn Kaduna gẹ́gẹ́ ní bá wà ní àwọn kéde yìí àwọn ṣíà ni àwọn afá tó bá fẹ́ dúró ń bẹ̀ wọn gbọ́dọ̀ dúró dáa bá fẹ́ sọ̀rọ̀ ṣíà àwọn tó máa ń sọ̀rọ̀ ṣíà láwùjọ àwọn ọ̀rọ̀ dúró gan sọ́tà bá ń sọ̀rọ̀ ṣíà yà yìí bí wàá pé àwọn fi kíní bí àwọn afẹ́fẹ́ jẹ́ kanifa síyàwó àbí irú àwọn irú kánú yẹn kí ẹ mọ sọ̀rọ̀ pa sufi àwọn sèwù Jaafar àwọn kojú àwọn sufi ni ọ̀rọ̀ sufi làwọn ti dìjú sufi wọn lẹ̀ yìí sufi lẹ̀ yìí kéde wọn á sọ̀rọ̀ sufi àwọn lè mọ ti jẹ́ àwọn kan jẹun tiwọn. sọ́nà bó wọn dẹ́yàwó. náà torí àsìkò wa nínú ìdánwò tọ́lọ́ ti fún Ibrahim náà ọlọ́run ti dá lóhùn ànábì ọlọ́run ni o ó ti dá ọlọ́run o ọlọ́run ti dá lóhùn kò ní ti fún lọ́mọ ní ọlọ́run ti fún lọ́mọ ó ti wá dàgbà ó ti gbó. ó ti dépò dẹ́rù pé kílò tó wá mọ́ tọrọ mọ́ ọkùnrin tó lọ́wọ́ wọ́n ma tó ti lé ní hundred obìnrin tó wọ́n ma tó ti lé ní hundred tí wọ́n ń tọrọ ma ọlọ́dà tọrọ fún mi wàhálà ní Ibrahim dákẹ́ pẹ̀lú éjì ẹ̀ náà ìyìn tọrọ ma bí wọ́n ń tọrọ rẹ̀ gbà tó wà nígbà ọ̀dọ́ ní ti ń tọrọ rẹ̀ gbà tó gbogbo náà ẹlòmíràn tọrọ tọrọ kò ní ìdọ́jú mẹ́ta lọ yóò kàn ṣe ń yẹ̀rẹ̀ dákẹ́ fún mi kódà ẹlòmí ò ní kí n tiẹ̀ lóyún kó sì wálẹ̀ ẹlòmí ò ní kí n tiẹ̀ bí kó sì kú ẹlòmí tó bá ti tọ ọmọdé sèjì kan ìtọ ìtọkùtọ ọmọ burúkú ló ti bọ̀ tọ̀ ọ́dọ̀ lọ ọmọ burúkú ló ti bọ̀ tọ̀ tó bá ti tọ́ ọmọdé sèjì kan wọ́n lẹ́nu ìkánjọ́ kan owó rẹ̀ owó rẹ̀ lọlé pàtó wọ̀ rẹ̀ lọlé táwọn jọ ṣe má kan náà ni àwọn ọmọ rẹ̀ yìí ọ̀rẹ́ tí wàá bímọ òun ò tí ì bímọ tiẹ̀ àwọn máa ń dagun lérú wọ́n kàn wó fífà náà wó lulẹ̀ ni wọ́n kàn á ah, bẹ́lẹ̀ ṣe lù wọ́n lò ó máa bú ẹkún èyí tí ti sẹ́yìn wọ́n máa bú ẹkún ọlọ́run aláàbọ̀ kẹrin tẹ fẹ́mi náà tẹ fẹ́mi náà ti wọ̀ dalẹ̀ mi rú báyìí ẹ̀rọ oníkọ́nà <laughs> fún ti wọ̀ dalẹ̀ rú ẹ̀rọ wọn ti bá wọn náà lọ kí ni wọ́n wá àwọn ẹ̀fẹ́ mi náà yẹ kí wọ́n máa pé àdéhùn ni kẹ́yìn àdéhùn ni Ibrahim ó ń sọ orú ọmọ tí ń sọ ọdọ náà bá nǹkan méjì rẹ ni pọ́lìtì méjì ló ti rí dọ̀rọ̀ mọ́ pọ́lìtì méjì ló ń lọ́dọ̀ ọmọ tí ń sọ ọdọ náà bá bó ti wá dàgbà náà kò dẹ̀ ó dẹ̀ rí mi láti máa béèrè bẹ́ẹ̀ pé yìí sì ń wá lára ọmọ tí ń fẹ́ náà rè bẹ́ẹ̀ máa ń tọ́ ẹ̀rọ lọ́mọ ìmúlẹ̀ lórí rí kọ́nà dàbọ̀dọ̀ lọ bó ti dàgbà bó ti wọ bí ọ́nẹ́ẹ̀lì ìyàwó rẹ̀ ti wọ ọ́nẹ́ẹ̀lì kọ́ni ọlọ́run dàkùtọ̀ lọ ọlọ́run ọmọ tó fún mi ọlọ́run ọmọ tó ní mà ọmọ tí ó nímà tí ó ní sùúrù tó ìjọkùnrin tí ó nímà tí ó ní sùúrù tó ìjọkùnrin. pẹ̀lú èjì rẹ̀ ní mo láti kílẹ̀ mọ́ ọ̀rọ̀kùnrin yìí Ibrahim orí mi ni o ó ní gùlámù ní àlè ó ní mú ọmọ ní tọ́ lọ́ọ̀lọ́ gùlámù ní àlè ó ní mà gùlámù ní àlè bìhá tó tún wá ní sùúrù bí ìtọ́nà wa gbé ìtọ́nà náà bá tó ní ìmọ̀ tẹ́sí oyè tó tún wọn ní sùúrù èyí ni wọn tọ méjì ìjọba ìtọ́nà náà mọ́tò náà bá tó méjì bá kùkú dára ọmọ ti tán wàláì làwọn kò ní ìmọ̀ ìmọ̀ ni oníjó rìnrìnkùnrin ìmọ̀ níjó mọ ọ̀tún yàtọ̀ tó sì ìmọ̀ ti kó ogun nǹkan sínú gbogbo tẹ́yìn ń ronú ìmọ̀ ti kó sínú ìmọ̀ bá ti gáyé ìmọ̀ bá ti lówó bá ń fọ́ ọmọ yìí halim kò wà ní sùúrù sùúrù yìí ni ò ní jẹ́ kí yóò jẹ́ kó rí mẹ́yìn lò sùúrù ní jẹ́ kó rí mẹ́yìn lò bá ń ṣe fọmọ yìí ọlọ́run ti dá ló bẹ́ẹ̀ gbogbo nǹkan tó tọ́ ọlọ́run yìí ọlọ́run ti ṣe fún un ó wà fún lọ́mọ ọkùnrin pàtó fún lọ́mọ ọkùnrin lásìkò tí tẹ́pọ̀ àwọn èjì kan bẹ́ẹ̀ bọ́mọ bá ti tọ́mọ bá ti tọ́mọ pé bá bímọ tó bá tóbi ẹ̀jì òní nínú ọmọ dùn ìgbà yẹn ìfẹ́ tí èèmọ ní sọ ọmọ ẹ̀ máa ń lágbára gan ìgbà yẹn ọmọ náà ìfẹ́ tó máa ń ní sọ fi máa ń lágbára tọ́mọ bá ti ń débi ẹ̀jì mùrọ́hákọ̀ tó bá ti wọ bí iye sírì ẹgbẹ́gbà náà ó lò tí mo ní làkàyè àwọn òtún máa sọ ìwọ̀n pé àwọn ìlẹ̀ ti náà ti lóye àsìkò olówó ló ti yàkuyà ló ti yàkuyà àsìkò yóò ti máa gbé tíráàkà fúnra ẹ̀ àsìkò yìí mo fẹ́ lọ gba kéròdọ̀ ustaz lágbájá àsìkò gangan lọ́nà ní Ibrahim ọgbọ́n ọmọ yìí bá mú bá mú bá ń pa kò wá ní okun pọ́ẹ̀tì yẹn kò ní ó lu ìlérí kò ní ó ti sódò ó ní kọ́ du àdáwò ni jẹ̀mọ́ àdánwò ni odidi ọmọ ọkùnrin kéèyàn du àgbẹ̀yìntẹ́ ojú kẹwàá ojú kẹrẹ ó ní kó du pàápùmí pípa rẹ̀ kò sí tí ó kò ní jẹ́ o kọ́ du náà ni ìtọ́lọ́ sọ fún Ibrahim nìyẹn láàrin òní kò sínú àkọọ́lẹ̀ kankan pé bí Ibrahim bá pàgbò àkọ́bí ni ń mọ̀ pa kò sí lákọọ́lẹ̀ o bí olóògbé bá ń bẹ lákọọ́lẹ̀ ó súnmọ́ àwọn àbájọ ẹgbẹ́ wọn ní ìsìláàmù ó súnmọ́ àwọn ìlú lẹ́yìn ìsìláàmù tá ni kó ṣe mẹ́pẹ́ mọ́ mi ọmọ tó pọmọ kí ni ẹ̀wọ̀n súnmọ́ yìí nísìnyí súnmọ́ tí ò ní kí ẹ má jẹ́rìí ọmọ ọwọ́ pé wọ́n ní kò ní jẹ́rìí ọmọ náà ni wọ́n ṣe súnmọ́ sí Ibrahim wa fi ọmọ rẹ̀ ó ní yabula yabula yìí inni awọ fílmù náà ẹni àgbàhù. ó ní mo rí lójú oorun tí èyí lójú oorun pé mo rí pé mo ń dùn ọ mo sì ń lójú oorun nù. nínú àdúrà tí ń tọrọ kọ́lọ̀ ń sọ̀rọ̀ lórí mọ́ gbígbàgbé àwọn ayọ̀ ó fi hàn pé àwọn ànẹ́bí ọlọ́ọ̀ni gbogbo ànábì ọlọ́run tí máa ti ń lálàá tí máa ti ń lálàá nínú àwọn ọ̀nà tó wọn fi ń bá ànábì ọlọ́run bá sọ̀rọ̀ òun ni kúrò oorun ọmọ tí òkú ọlọ́run bá ní bá sọ̀rọ̀ ló pé if all mẹ̀túnà ìmọ̀ye ti dára rẹ̀ nu if all mẹ̀túnà ìyí tí ọba sọ fún ni pé mò ń rí lójú oorun pé mò ń dú ọ mò ń lálàá pé mò ń dú ọ tó sọ fún un kò ní ọlọ́run ní dú ọ ó ní mò ń rí lójú oorun mi pé mò ń dúọ ó ní if alma tumor ìtú wọn ní ẹsẹ yẹn tó parí láṣẹ rẹ ẹsẹ lèmi lérí so ó nímọ̀ ìmọ̀ tó mọ̀ pé bí bàbá àwọn ànábì ọlọ́ọ̀ni tí lójú oorun ni ọlọ́ọ̀ni pa láṣẹ bẹ́ẹ̀ if alma tumor fàtẹ̀júdùn inshallah mi náà asọ̀bìnrin ọlọ́gbà mi gbà pẹ̀lú ògbọ́n káfẹ́ pa mí ọlọ́run jèrè ní sùúrù tẹ́ bá fẹ́ ṣe fún mi ọlọ́run jẹ́ lè ní sùúrù insha allah ó sì pàtàkì pọ̀ tí o bá fi insha allah kò lè mọ̀ ọ̀rọ̀ fún àbáyé láti ṣe ìmọ̀ tó ní àti sùúrù tí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ tọ́jú ọlọ́run ọba ni olójé kí ó súnmọ́ olójé kí èròǹgbà àṣẹ tọ́lọ̀ bá pa bàbá rẹ̀ kó fi mú ó sì tán bẹ́ẹ̀ ó sì mú lọ ó sì dòdò lóòótọ́ wọ́n ló dìde lọ́wọ́ wọn ló ti di lẹ́sẹ̀ ó ti bá wọn sọ lójú sẹ́kó ti dòótọ́. èèyàn kíkọ́ àdé lákàtúntì sùn lẹ́nu sùn ìgbẹ́ ń pè mí àbáfẹ́ pọ́tẹ́ náà ni bábáfẹ́ pọ́tẹ́ máa yàgbẹ́ náà máa yàgbẹ́ bẹ́ẹ̀ náà Ibrahim sọ bẹ́ẹ̀ o títí ọba rẹ fi sọ bẹ́ẹ̀ sí ní ọrùn títí tó fi sọ bẹ́ẹ̀ sí ní ọrùn títí yùn ún wàláì kò takùn àbá rẹ lọ́wọ́ o ọmọ tí ó gbọ́ tiwa wa lọ́wọ́ ọmọ tí bàbá tẹ̀ sí ọlọ́run tàbí fún ọlọ́run kò ní wù kò ní òbí kò ní jẹ́lẹ́sìn ọlọ́run kó máa wù ú kó wọ́n jẹ́lẹ́sìn irú ọmọ tó ṣe fún Ibrahim náà ti fara náà ọlọ́run ṣètìlì tọ́mọ ní tí ìtọ́mọ bá béèrè lọ́wọ́ òbí tó ní kó ṣe tọ́mọ tó béèrè lọ́wọ́ ọmọ tó ní kó ṣe fóbi ó ní Israeli practice yìí gbogbo ibi táwọn ń kọ́ ọmọ wa náà sí ọlọ́run àbábá yun ọbẹ wà láì àti ọlọ́mọba tóbi bá ọbẹ tó ti pọ́n kò sì rí idú láì ṣe é rí. àwọn kọtọkọtàn àwọn ọmọbìnrin eléwọ̀n sínú Qur'an kò sínú hadith àmọ́ àwọn kọtọkọtàn wọ́n nígbà tí Ibrahim tó tó náà ju ọbí ọbẹ dáadáa léyìí ó sọ sí àpáta àpáta yẹn dẹ́là àwọn kọtọkọtàn náà sọ bẹ́ẹ̀ láti hadith wàlá fi sunnah ètí tààtà alimuhim wọ́n yí okòyò tọ́ àwọn ẹran kan máa ń bẹ nínú ọgbà àlìjẹ́nà àgbò méjì ìkan tọkọtọlọ́n ìkó kọtọlọ́n èyí tí kọtọlọ́n èyí tó kọtọlọ́n wọ́n máa lọ lọ́rọ́pọ̀ Ibrahim lọ́rọ́pọ̀ Ismail òun lọ́lọ́run àfi rọ́pò fún un. ọlọ́run lábẹ́ alábìtá dé yìí gbogbo àwọn tó ń tọrọ ọmọ wájú tó ń tọrọ dọ̀ lọ́kọ́ lọ́wọ́ àti fún ọlọ́run gbogbo ẹni tí ń tọrọ ọmọ wọn àti fún ọlọ́run ó ti ṣe ìyàwó ti pẹ́ ni ó sì ẹ̀sìn náà ni ó sì bá a sọmọ fún ọlọ́run gbogbo ohun tó bá a ṣe fún àtúntò fáwa náà ọmọ tí ó bá a ṣẹ̀sìn ni ó ti fún ọlọ́run ọmọ tí ó bá a ṣẹ̀sìn ni ó ti fún ọlọ́run ee kátó wá ọlọ́run tó ṣe ìyàwó dáadáa fún wa yóò sì gbọ́dọ̀ ẹbí rèé kò ti jí lóru ojú kẹẹ̀pá ó ti jí rèé ìyá tèlé fún mọ́lẹ́ yóò ti jí lóru lóòótọ́ tí wọ́n parẹ́ sí o àmọ́ he he dákùtọ̀ ọlọ́run wọn nìkan náà ni o ọlọ́run bá ti yẹ wọn lọ́ọ́ lè rè mí o yóò ti ní ó kọrí sọ́mọ̀ ibì kan ìyá dáadáa nu irú ìyá tó ṣe fún àwọn eléyìí náà ìyàwó tó ṣe fún sàtìfáwà náà lọ́run àwọn ìyàwó tí ó bá wa tẹ̀sìn ní ọ̀sẹ̀ àwọn ìyàwó wa ọlọ́run àwa tá a ti ní ọlọ́run níjà fẹ́ kó fẹ́ o ìyàwó tí olùbáwa sẹ̀sìn ọlọ́run níjà fẹ́ láéláé àwa tápadà máa ní sí i tápadà máa ní sí i tójú wa náà ti pè inṣàlá ààbò wọlọ́fẹ́ ni kí àtẹ <laughs> ó ní àti ha ah. <laughs> ọkùnrin burú bá káwọn lókè kọ àwọn oníjẹ àwọn tí tẹ́lẹ̀ ńlá <laughs> àfihàn ẹ̀yin ẹ̀yin lẹ́lẹ́ mọ́ sọ ti yí pé gẹ́gẹ́ bá kọ́ wọn dàbọ̀ dàpọ̀ àbáfọ́ ẹ̀wọ́n dàpọ̀ àbáfọ́ ẹ̀lẹ́ mọ́ sọ yóò èmi ò sọ ọ́ dèmi wọ́n àbí ọjà oúnjẹ yìí àbáfọ́ láwọn retí inshallah pé wà ní sí wàláì tẹ́jẹ́ bá ní ọdún bá ní ẹ̀sìn wàláì èyí ò ní fọkànbalẹ̀ ṣé ẹ̀rí ìfọkànbalẹ̀ ò sí ní kéèmọ̀ lò ó lọ́wọ́ gbà mí pé ẹ fẹ́ sẹ́sìn ọlọ́run ọba èyí ò rí àwọn ọba rẹ̀ sẹ̀sìn kò ní fún yẹn níwọ̀n ọba rẹ̀ wà lẹ́nà àzìm gbogbo àwọn tíyàwó wọn ò tí ì rí bó ṣe wù wọ́n ọlọ́run tó bá tán ìyàwó yín ṣe ọlọ́run bó tó bá tán ìyàwó yín ṣe ọlọ́run la ilaha illallah ẹ̀yin obìnrin náà ẹ̀dá kúlẹ̀ gba tuntun ṣe o ẹ ju àwọn ìyáta sọ yìí ẹ̀kọ́ pọ̀ ẹ̀rọ sẹ́mi àdébà Ibrahim alayhi salatu àwọn kátà ẹ wá wo ọlọ́run á ní pé ọlọ́run ọba kò kí n sọba lábòsí ni'im abdulsalih ibrahim ẹrú dáadáa ibrahim ọlọ́run wa wa san lẹ́sàn ó wá ń rẹ̀ pẹ̀lú tó ṣe ó wá ní ìrètí ibrahim ní tán láéláé àìmọye àwọn ẹbí ọlọ́run tó ti wá bí ibrahim àìmọye àwọn anábì ọlọ́run ọba tuntun wá lẹ́yìn Ibrahim tọ́mọdé ká kàwọn anábì ọlọ́run tọ́mọdé káwọn kàwọn anábì ọlọ́run mẹ́ta mẹ́rin márùn gbàtà ìka mẹ́rin adakọ̀ Ibrahim adakọ̀ Ibrahim òun kákọ̀ọ́kọ́ òun sì ti kọ́kọ́ gbẹ̀yìn o ọlọ́run bá ọmọ ẹ̀sìn báyìí fún Ibrahim ni o torí nǹkan tó náà òun náà farabalẹ̀ fọlọ́run ọba ó farajin tọ́lọ́ ní kó sí ó sì ní sùúrù ó tẹ̀ láti ọlọ́run ọlọ́run ṣe dánwò fún ó di páàsì ọlọ́run láyéláyé rẹ̀ gbogbo tó ń ṣe yìí á ti sọ́dẹ̀ síbáwọn kan. lásìkò tá a wà yìí lòlẹ́jà ọ̀pọ̀lọpọ̀ táwọn mùsùlùmí ṣe lónìí ọlọ́run fi wọ́n mọ Ibrahim bẹ́ẹ̀ àwọn tó lọ hajj gbogbo ayé àwọn tó lọ hajj wọ́n ní mọ̀kọ́mọ̀ àyíká tó kẹ́ ni mọ̀kọ́mọ̀ Ibrahim gbogbo ọ̀gbọ́n bẹ́ẹ̀ kódà wọn ni wọn gbọ́dọ̀ dúró lọkànkan ibi tí Ibrahim dúró sí ẹsẹ àwọn ẹni kó dúró bẹ́ẹ̀ tó ń bá rìwọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn aláàyè ṣe lónìí sọfà wàlúmọrùwà wọ́n fi ọ̀nà Ibrahim ni ẹran àwọn táwọn lọ sí hajj náà wọ́n dà ilé pẹran dá bẹ́ẹ̀ tí wọ́n pẹran tẹ̀ nínú tí tó fa sáàbí tàbí pẹran ní tó fa la sọ fún àyíjẹ mọ́ jáwá bí ọ ká bí èmi náà kí náà pàmí láṣẹ kí náà pa àwọn náà ẹlòmí kan jẹ́ mùsùlùmí pẹ̀lú orúkọ ìwọ́n tó pé ó kọ̀ lọ́fíń jẹ́ Islam tó sì paléyà ọ̀rọ̀ nù wàláì ọ̀rọ̀ nù kí náà pa láṣẹ kí náà pa Ibrahim láṣẹ ọwọ́ ń jẹ ọlẹ́yìn tẹ ló tóbi jù ọ̀kírun àsìkò àwọn aláìní wọn ni ọ̀ràn wọn lọ́wọ́ ọ̀n tó yẹ kó fi ṣiṣẹ́. wọ́n ní na súnà ní Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀sẹ̀ àtúwárí mọ́ àwọn tí wọ́n pẹ̀rẹ̀ náà táwọn ọmọ rẹ̀ táwọn ìyàwó rẹ̀ ṣe súnà títún ní wọ́n la wọ́n sì pẹ̀rẹ̀ léyà ẹ̀ ronú o ẹ̀kọ́ tó àfẹ́ kọ́ ni pé bọ́lọ̀ ṣe dé Ibrahim náà wò ó dáhà náà wò irun tọ́lọ̀ ni a máa kí ni o àwẹ̀ ni a máa gbà ni o. súnà nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lọ̀ ní ká gbọ́dọ̀ máa tẹ̀lé afíàkọ̀ wàlẹ́ àdáwò ni irúgbọ̀n fífi lẹ̀ àdáwò ni o bọ́ọ̀lù máa ní wọn fi ọ̀páàsì nu bíbá ibùdó ti páàsì tí o bá ń fàtí ẹ̀kọ́ ń kú lọ́bẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹlòmí jojúmọ́ ní báwọn gbọ̀nyí wàhálà tó fún ẹ̀gán tó lọ́tọ̀ kálọ́nà ló bá ti bá fún wa wà láì ṣe pé everyday fún àbá kan everyday ni mo ń harun eré ìyá tó ń jagun everyday ẹ wà ní pé ẹ wà ní pápá rí ni èmi ò ọjọ́ òun yóò gbé gíláàsì jọ láì níyàwó yà hawaii every day yóò máa hawaii bọ́lá bá tilẹ̀ sọ́kè yóò gbé wọn fárun yóò àti rògbọ̀n sẹ́lá àwọn tí wọn ò ní rògbọ̀n tí ẹ̀ ní déètì kan lára wọn jọ́kẹta ó pẹ́ ju jọ́kẹta wọ́n máa fárun bọ̀ wọn. ẹ lómi kò sí ó tẹ́lẹ̀ báyìí dé gbogbo mọ̀ dán ni kò lè lójọ́ kẹta lọ. lẹ́yìn pé láàrin jọ́ mẹ́wàá sani ká yóò wá nira fóun kò ní lè ṣe àwa táwọn ti súnà yìí yóò alùn fáwa ẹ̀yin tó nà ní ẹrí súnà sí ẹdúgbò fọlọ́n ọba o ẹ wá gbìyànjú ẹlẹ́kùn súnà níbi àlékún ní súnà wàláì tí ọ̀pọ̀lọpọ̀ àtàǹsí súnà lónìí tá a kù síbẹ̀ tó pọ̀ àbí ká sọ fúnra wa ìwọ ọmọlúwàbí ò sí ìwọ ọmọlúwàbí ò sí àwọn kan sì bẹ tán tí wọ́n ń dúwọ́ ọmọlúwàbí lọ́wọ́. ẹnìkan kọjá lẹ́gbẹ̀ẹ́ mi lánàá esu náà ni ẹ̀jẹ̀ ń dárúkọ rẹ̀ tó pé tó ṣe dáa àfi dárúkọ rẹ̀ nítorí wá sí ìsìn àwọn àtàkùn ẹ̀dọ́gbọ̀n tó ṣe dáadáa kọ́ ọ̀kọ́ kò sì dákọ̀ tó dé tó dá ẹnì yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi àbúsàlámà àfojòkú ẹgbẹ́ ẹgbẹ́ bí wọ́n là ń gbé mi àwọn àbí wọ́n ti kọjá tán wọ́n ti kọjá lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn tó ń wà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù tó wà níbi ilé tiwa wọ́n ti kọjá ń bẹ̀ so bàtà wọn ti kọjá síwájú ìbejì lọ́dọ̀ àwọn tọ̀hún ọ̀rọ̀ wọn náà ń sọ. Ah! àfahàn ó ṣe èèyàn bó ṣe rí o ní rẹ́sipẹ́tì gan o ẹ̀ lè mọ̀ kó ní tíyèjì lọ́wọ́ ìwà tó ní tó jẹ́wọ́ wọn náà bí wọ́n ní kò ní gbéraga kò sì lè ní kó má kì í ẹni wá ní èèyàn nu fẹ́ni ti kìnnà nu ó ní èèyàn nu tó bá ní èèyàn bí yorùbá bá sọ bẹ́ẹ̀ èèyàn ẹ tí mo sọ yóò borí mùsùlùmí ni kò borí ó ní èèyàn nu irú ẹni yẹn ká máa sọ̀rọ̀ àwọn alùsùnà nílé wọn kọ́dà ẹni yìí ìkànnà àbúrò rẹ̀ ń ṣe súnà tí wọ́n ń disọ́pẹ̀ nílé wọn ẹni yẹn wọ́n ń sọ òun dùn pé ó ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń mọ́ o ní eré àtọ́ ń wá o èèyàn rí ni wọ́n ó ń tẹ́ra ti mọ ẹ bọ̀t kò lágbára kò lágbára gbà lọ wọ́n ní wọ́n wá sí yẹn bù wọ́n mọ̀ tọ́jú ìyàwó wọn wọ́n lọ́wọ́ lẹ́ni tó mọ̀ gbìyànjú mọ̀ sọ́lé wọn. ìwà wa ó ní kàn sí pẹ̀lú ẹ̀sìn wa o ó sì ní kàn sí pẹ̀lú ẹ̀sìn ẹlòmíì tó fẹ́ ṣe ìwà tẹ́lómi ní pípẹ́ ìrìn alùsùn náà kọ́dà pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ẹnìkan jí oníwọ́ wọn lọ́wọ́ àti ìyàwó rẹ̀ já kọ́dà ìgbọ́n wọn sí bẹ́ẹ̀ fẹ́ràn èmi ò lè ṣe bẹ́ẹ̀ fẹ́ràn mi kí wọ́n wé ẹran mi tí ń ṣe ìkànnì fún tọ́sí lónìí ọdí sọ̀tá ẹran ẹ̀rọ ọ̀gbà pé wọ́n lè jígbé mọ́jẹ̀ wo tiẹ̀ wọ́n lè jígbé imagine ìyàwó rẹ ìyàwó rẹ ìyàwó rẹ ìyàwó rẹ wá ti takọ ní kò ní sunlé. mo lálùsùn náà lónìí sálùsùn náà <laughs> mo fọkọ tẹ ìsàrà ni ọ̀lẹ́dàá rí tó pé ìyàwó rẹ̀ ti tó dùn ọ́ ó wá ní kò ní sunlé ó ní kò ní sunlé àwọn ará àdúgbò wọn bí aago kan wọn ń kanlẹ̀kùn wọn bẹ̀ ẹ dákun àfa ẹ dákun àfa wọn abẹ fa kótó gbà wọn lọ wákàtí kan wà á gbé báyìí tí ọmọ tó wọn. ládùúgbò àwọn eléyìí kọ́mọ wọn obìnrin adẹ́sẹ̀ náà àbúrò tí wọ́n fẹ́ ṣe súnà tí wọ́n á pè wọ́n sí kí ló sọ wọ́n bá ti ẹgẹ́ ẹ̀ wọ́n bá tààrẹ gẹ́ ẹ̀ wallahi hazi ẹjá sọ́ra wa o ẹnìkan náà ti tìyàwó rẹ̀ tàbá náà rí ní aago kan o aago méjìlá ló ti tàbẹ̀ ilé tí wọ́n tẹ̀lé kìí ṣe ilé kọjú sí ọ bí ìtàbá yìí ni èyí tó wọ́n fi wá sọ̀ta kó máa gbalé àwọn lọ máa ń gbalé wọn lọ títí wọn lé wọn lọ làwọn ọlọ́pàá pàtó làwọn bá rí lágbo kan lọ́mọ báwọn òbí rẹ̀ ń lé fún un lọ́lẹ́ kò ní káwọn lọ́lẹ́ ọkọ wọn ó ní àwọn ilé àwọn ẹlẹ́wọ̀n mú wọn lọ. ó ilé wọn ló mú lọ àwọn tó pé làwọn ẹ̀yìn lẹ́rí ń ta. síwá mi jọ̀mọ́ tọ̀ lóyún lọ pé kọ́dà ẹran tí yẹn bá ní ẹran tí yẹn ń sìn àpọ́ntọ̀ lójú ọmọ èmi dé èmi ò lè sẹ́ra mi báwọn àmẹ́ tí ń sí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè sẹ́ra bẹ́ẹ̀ eh yóò bí ló pa jẹ́ ni mo fọ́nà ń buwa ẹ̀dàkùtọ̀ náà sẹ́rí ẹjọ́ òní jẹ́ tẹni káwọn máa dá o àìníwà àti àtẹ́tì sílẹ̀ púpọ̀ mo fọ́nà ń buwa àwọn tí àtẹ́tì fúnra wa fọ́nà omi tó fẹ́ iwu pàtàkì pàtàkì jùlọ tá a jẹ́ ọ̀dọ́ ó kọsọ wa púpọ̀ ẹwọn àgbàlagbà tí wọ́n wà láàrin wa ìwé àǹkan báyìí yà bá lọ́wọ́ wọn kò sí lọ́wọ́ wọn náà fi rọrùn fẹ́ lòun míì tí máa ń bọ̀ wá sí prógámù ọmọ ọlọ́mọ tẹ̀lé ọmọ àbúrò bẹ́ẹ̀ gbó tẹ̀lé ló fi rọrùn bẹ́ẹ̀ sọ pé tí wọ́n ń gbé ọ̀ tó bẹ́ẹ̀ ọmọ lébọ̀ rẹ̀ kọ́ nílàkùnrin mi ká lọ ìmọ̀ lọ́mú wọ́n sọ́kọ̀ lójú ni tó gbogbo òròyìn tó gẹ́rọ yìí sún náà ẹyọ̀kan lọ ní àwọn òròyìn pé ẹgbẹ̀rọ̀gbọ̀n lẹ̀ ṣùgbọ́n tó sì dúró dáa àbí ọba tó máa sọ̀rọ̀ yìí wà wàláhì mo fẹ́ràn adìẹ tó bá adìẹ àwọn nǹkan tó dùn ni àwọn yóò lè àmọ́ ìwọ́dájọ́ wa alùsùnà ọkọ̀ ọba bọ̀ dámá alùsùnà ni wàá rí ẹ̀dá kòtò ọlọ́jà tún àwa ṣe bàbá òun fẹ́ràn yànnẹ́bí ní kásìrọ́tì ibadatihi ní kásìrọ́tì ibadati Rasulullah sallallahu alaihi wasallam àbíbi ìsinú ọ̀dọ́ ọlọ́run òde ròyìn yànnẹ́bí pẹ̀lú ìjọsìn bó ti pọ̀ tó àbíbi ìsinú àmọ́ yẹn nẹ́fìlà àyíṣà ni anabi yẹn nẹ́fìlà ẹ̀ṣẹ̀ anabi méjì wà wú lórí náfílà látara dídúró púpọ̀ lérí ìdúró púpọ̀ púpọ̀ eh, ìwà pípẹ́ lórí ìdúró tó bá lórí ìdúró gan ẹ̀yìn náà níjọ́ tí abdullahi mọ̀ sínú rìpọ́tù balabisi níjọ́ tó lọ́ọ́ ni ó kọsẹ̀ bá nẹ́bí kírun lọ́wọ́ ó kọsẹ̀ bá ó rí gẹ́rẹ́ ìgbà tí mo ṣe é sìnú gílóòdì ànẹ́bí gbẹ́ mi bá kọ́lá ó kẹ́ni kó ojú ànẹ́bí ni kó yára báyìí káàkiri ànẹ́bí wa gbẹ́ mi bá kọ́lá ah, ànẹ́bí wa ké fáwọn kọ́yà dájì gbàtí èké tó dákẹ́ ànábì kẹtẹ irọ́ ó tún mú sọ́tà lè mọ̀ràn sọ́tù nìsáì ànábì tún kẹtẹ à eré ni ànábì tún bá sọ́tù lè mọ̀ràn ó tún kẹtẹ lákàlẹ́ o níbi lákà lákọ̀kọ́ nígbà tó kéyọ́ tó kù tó kọlẹ̀ wà lẹ́bí báyìí ọ̀gá ẹ̀lẹ́mọ̀sẹ̀ bí ọmọlá yé rẹ̀ ṣùgbọ́n níbi tí mo yẹra fúlàní yẹn ẹsẹ̀ wàá wú gẹ́gẹ́ bí ìyàwó dáadáa ah anabi ah, ah, ah. o ti pọ̀ ju ẹsẹ̀ ló wú yìí má dààmú ààrẹ mọ́ ọlọ́run ti sànù rẹ̀ ọlọ́run ti forí jì ọ́ kí láti gbẹ́sọ̀ fún yọ lọ. afalakum abdan shakura adúlé tọ́nà bá ṣe fún mi yìí pé kí n máa dúpẹ́ anabi ń tàn láti ààrẹ dúpẹ́ fọlọ́ọ̀nù bọ̀dá yóò lọ ti di lórúkọ yìí ah àmọ̀dánà ni wọ́n ti rántí àbí ọlọ́run sàánú rẹ̀ àmọ̀dánà wọn ti jẹ́ sàárì náà sì wọ́n jíjẹ tí wọ́n ti kásá bọ́lá ti ayélá ẹja tó náà wá sí o. tó bá níbi jẹun sún lóun tó yìí ọlọ́run ò fi anábì àìsàn ní àlẹ́ sọ̀túnlá àmọ́ gbàwé lọ gbáà bí ìgbà bá nẹ́bí ò ní dákẹ́ sí kò ní sọ́ọ̀pù ni kọ́dà nẹ́bí àmọ́ gbàwé sọ́ọ̀ ó lè gbàwé jọ mẹ́ta léra wọn kò sí ìṣèlú kò sí so bàbá wọn fẹ́ ó fẹ́ ròyìn ànẹ́bì ó fẹ́ ròyìn tó pánẹ́bì ṣe pé tó ọlọ́run á fi ẹ̀sìn ròyìn ànẹ́bì ìwà ló fi ròyìn ànẹ́bì wà innahu la'ẹ́ eh? wà innaka la'ala la'ala khuluqin azim. ìgbà tó nẹ́bí sọ̀lọ́ ọ̀sánlá gbogbo tọ́lọ̀ fi rán ànẹ́bì pátápátá lọ́rùn kẹ̀dẹ́lẹ̀ tọ́lọ̀ fi rán gbàdá wọn fẹ́ rìpọ́ọ̀tù tọ́lọ̀ fi rán ó ní innama bu'istu bu'istu li utammima makarimal akhlaq ẹ̀wọ̀n kan anábìnrin tọ́lọ̀ gbẹ̀ntọ́ torí ẹgbẹ̀mìdì lójì fẹ́ ìnámà ìnámà nínú kéwú ìnámà bu'istu kò sí nǹkan mi ní gẹ́bẹ̀ kò sí tọ́lọ̀ ọba fi rán mi tó fi rán mi gẹ́bí òjíṣẹ́ lọ tó ju li utammima makarimal akhlaq ìwà tó ní ìwà tó rẹwà wọ́n mọ̀ lóàbí kí wọ́n á pè láwùjọ tọ́nà tí wọ́n mọ̀ jùmọ̀ náà lọ ó ní tọ́nà tí wọ́n mọ̀ jùmọ̀ lọ wọ́n á bẹ̀rẹ̀ pé irun kọ́ ló fi jẹ́ pé ìrun yóò ti lè nírun láéláé àgbégbà àbúlọ́wọ́ rẹ̀ wàkìlì sọlẹ́t iná sọlẹ́t àtẹ́nìhà ánìlìbàṣá wàlìmùnkà ẹ máa kírun iṣẹ́ tí wọ́n mọ̀ ní ṣe ni pé kí gbà á bú yín tá kọ́lébà níwà tó dá lọ́wọ́ àmọ́ irun tó ń kí ó da irun yóò gbèsè nẹ́bí òun ni wàá fi change nítorí kọ́lọ́ wọn gbàrún lẹ́nu tí ìwò bá ti lè yíwà rẹ padà sí dáadáa wà láwọ̀ nírun islam ń báwọn yẹn ṣe ni o ẹ lọ wo ọmọ ìbùnú katọ́ọ̀p kọ́bùlà islam ìhẹ́ owó ṣe burú tó lẹ́dàá ní ẹ̀dá ọmọ rù burú mọ́rùn ọ̀dá lẹ́dàá kó tó di mùsùlùmí ọmọ tó bínú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó sì lọ rí mọ́lẹ̀ láàyè lóbìnrin bí títí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìpẹ́ wa ta sí ọgbọ̀n ọmọrù ọmọ bá gbọ́n ọmọ tó fẹ́ rí mọ́lẹ̀ ọmọ bá gbọ́n ọgbọ̀n rẹ̀ kílẹ̀ kó sí mẹ́wọ̀n ah, ọmọ yóò sànù mi bá dàgbà irọ́ ni ó lórí mọ́rù tí a lè lẹ́ta tó bó ti lẹ́ta tó gbà tí mọ́rù gba ìsìláàmù àwọn yẹn ju déètì bí àwọn ṣe rí rí. the only problem táwọn yẹn ní bó ṣe burú tó pé bá bá gba islam táwọn òṣèré gbá yìí umaru ni bó ṣe burú tó lẹ́dàá ẹ̀mí àwọn eléyìí lé ní ẹ wá wo islam sọdá pàtó di khalifa tó bí pa ìlú tí o sọ ń jẹ ìlú gẹ́bí khalifa òun náà wá ń jẹ irú oúnjẹ táwọn aráàlú ń jẹ tí ò bá nu tiẹ̀ mú tẹ́lẹ̀ irú oúnjẹ tí ráàlú jẹ onáà máa ń jẹ ìyàwó níyàwó rẹ̀ wá gbóúnjẹ fún ìyàwó rẹ̀ pé ọkọ mi látọwọ́ ara rẹ̀ ó lè lè gẹ́sẹ̀ àti kí n máa ń jẹ táwọn èèyàn máa ń jẹ ẹwùn tí Islam sọ dà ìwà ló jẹ máa ẹjá tó ra ṣe òwe lápútà lọ wá àti tiwa nù àjọ anẹ́bí bíi àkídà àṣàlọ́ àti síríkù àti bídíà àjọ bíi ìbádà láti máa ń sáfún bídíà láti ń takún bídíà ìwà ń kọ́ wọ́n ròyìn nǹkan fún yíyó ní ìmọ̀ wa surprise ojú ti ń tì mí wàláhì àdéhìí sẹ́kẹ́ ìmọ̀ òwe ń gbàgbé sẹ́ni bá lè ṣe báyìí ẹ́ wọ́n tó jálù sí lọ gbowó sí ọtí sẹ́ kí ni wọ́n ń sẹ́yìn gan-an owó ọ̀sẹ́ owó material? kéèsì owó mọ̀tẹ́ríà kéèsì owó kéèsì owó kọ́mọ́sí ìbàdúrà ẹ̀ pé ọkọ̀ lọ ju sí báńkì náà wọ́n mọ̀ ìpínlẹ̀ fẹ́rẹ̀ fi ṣiṣẹ́ ọkọ̀ lọ ju sí báńkì náà wá náà ìwà lùtún náà ọ̀rọ̀ ń fọ ọkì. ẹlẹ́kùtọ̀ lọ máa ń ti àwọn àbúrò bàbá àwọn àbúrò àwọn àbábìlì alimu náà wá sànú yín nígbà tó ọlọ́kadà bá ti mú yín bọ́dà tó bá ti gbó bá ti jẹ́ orílẹ̀ máa wá pé wọn kan máa sọ síbẹ̀ náà alábòsí lẹ́fẹ́ bọ́ẹ̀ sí o bọ́ọ̀ bá ti gbé yín ẹ̀fà àbábìlì alimu ẹ̀fà àbá ń bọ́dà yìí àti bẹ̀rẹ̀ nìkan jò ọdún kú ọdún léyà ọ̀tọ̀ ó lè bá ó kú bí ọ̀sẹ̀ kan ráyè tàbí léyà náà ni ẹ̀dá kò tó wọ́n kan bá wọn kí yá wọn lówó ẹnìkan ah ẹnìkan náà yá wọn lọ́wọ́ yóò ní ọkùnrin tí mo ń jókòó rè pàláì olóòfẹ́ sí bísíǹsì ní ìrìbọ́dọ̀ ní thirty thousand naira lónìí yá wọn jẹ́ mo lè mi ò lówó àmọ́ mo lè wá fún five thousand ìdíkà mi kánú tò sí ọ̀sẹ̀ méjì ló dá ìlú gbogbo ìsí mo ń jókòó mo kẹ̀rẹ́ tí mi ti gan ni èrí mẹ́dìsì wà láì èrí mẹ́dìsì five naira lẹ́yìn o. mẹ́mu ló rà bẹ́ẹ̀ ọ̀bọ̀ ló rà bẹ́ẹ̀ ni. Ah. so ó wá bẹ́ẹ̀ mi pé àmọ́lẹ́bí ah, ló lọ wọ́n á sànù rẹ̀ ó lóun ṣe búrẹ́dì òun ṣe búrẹ́dì ṣẹpẹ́ ìgbàlẹ́ àrẹ̀ báwọn máa ń jẹ́ ẹ́ dáadáa ah, kí ọ̀sẹ̀ tó máa ti dáa pa àbúrò sáré bàbá mo lè mi ò ní abiyamọ sọ lówó lọ́rùn lọ́wọ́ ọba kó fún thirty thousand àbí twenty thousand jọ náà ọba kó fún àwa la tún fún lọ́sẹ̀ kan sí fún fi ṣe kínní abárí ti abárí abáwá káàkiri hmm. àárín ni oṣù kan oṣù méjì oṣù mẹ́ta èyí saraba oṣù mẹ́rin ó wá dijọ́ kan ẹnìkan wá rí tí ìwà táwọn ọmọ ìtọ́jọ́ ń sọ̀rọ̀ ẹni wá gbà kí ló wà pa àwọn àtẹnìyí pọ̀ ó wá jí mọ̀ náà lè bá ó sì gbọ́ kútúbà wọn ni àbábà sí èso olówó ni ọtí gbọ́ wọlé náà alùsùn náà wọn lọ gbọ́ wọlé náà ìyẹn bá alùsùn náà ti pọ̀ wọn ló sùn gbọ́ wọlé náà bàbá bá alùsùn náà tàlàwà bá ti pọ̀ tàbá yẹ̀yàn ló kó fi ṣòwò tanika ní tàbá yàlùsùn náà ló kó fi ṣòwò tanika ní. ìbára náà máa ń sọ pé èyí tẹ́ ẹ lówó ìyá yìí àti ìṣòwò àti fúnra wa pé èyí tẹ́ ẹ lówó tẹ́ ẹ kó sí báńkì tẹ́ ẹ tí mo tẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ bá rọmọ yẹn bẹ́ẹ̀ fi ṣe fílẹ̀ sí ẹ kó fún un lẹ́kọ̀ọ́ padà fún un lẹ́kọ̀ọ́ padà báyìí sọ yẹn yìí àfáà ilé ìlẹ̀kọ́ bá báyìí o ẹnìkan ló wà tẹnìkan jọ sòwò wà lùsùn lọ pé rẹ olóhùn bẹ́ẹ̀ sí four hundred thousand ó ti gbé yá. ẹjẹ àtẹkẹrẹ awò àwọn afáfáfáfá ọgbà tá a lójú tiẹ̀ ọgbọ ọdí tọlọ́pàá afọlọ́pàá mú àbábìlì owó ọjọ́ náà kírímìnà lọkùnrin àbábìlì alùpùpù kírímìnà ni olóhùn ní tẹ̀lé wa lọ àwọn ọmọ rẹ̀ gẹ́tọ̀ kí kírímìnà ni wọ́n ti gbé ìbáwọn olóòsì ńlẹ̀ ana náà gẹ̀ẹ́tì wọn jọ̀rọ̀ nìyá mú pa ni ṣé ìgbà tó ń gbé wáyé sọ́dún mọ́tò báyìí ó fẹ́ dé ọjà báyìí dé olóòfẹ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ yàgbẹ́ bó ṣe ní ni ìmọ̀ ẹ̀fẹ́ sí mọ́tò ni ó wọ́n báyìí dé àbátọ́ ni ọ́ dẹ́rẹ́ bá kátóró ń gbà okun okun okun dandan ní twenty thousand ẹgbẹ́ ìbàdàn ọlọ́pàá àwọn fẹsẹ̀ tó yẹ náà ní ìjọ two thousand ìjọ one thousand bó ṣe wọn dáa dánu tí ò wúlò fẹ́ tọ̀hún mọ́. ẹjọ́ ò ní jẹ́ tẹni ká o. a kù síbi wa gẹ́rẹ́ a sòdodo fúnra wa ẹja tọ́ra wa sí o ẹja tọ́ra wa sí o àwọn èèyàn ń ta yóò máa wù ọgbẹ́ lápapọ̀ ọlọ́run mú lọ́kadà ẹ bá ń wá alùsùn ẹgbẹ́ yìí níjọ́ nu ìmọ̀ sọ́mọ́ àwọn èèyàn níjọ́ nu mo ní tàbí ọbẹ̀ wà ẹ bá wọn alùsùn níjọ́ nu èmi ò lè lọ́kọ́ bẹ́ẹ̀ nìkan fún ọwọ́ ọba rí ẹ̀fọ́ rẹ dé ẹ̀fọ́ ní kí mi gbádùn àbá ìtẹ́ fún mi ìgbó mẹ́tẹ́lẹ̀ náà kò sówó kátíkà lẹ́wọ́n ní gbogbo nígbà lọ straight máa lọ straight máa lọ straight máa lọ straight àwọn ìbẹ̀tọ́ ti dá o kí gbogbo àwọn èèyàn abáwọn èèyàn dòpò dáadáa tó wọ́n dá àwọn afá kọ́sìm abáwọn dòpò dáadáa tí ń ta rẹ́díò àwọn pòfẹ́sọ̀ tí wọ́n bá ń sọ àwọn tí ò dá káwọn sọ àmọ́ mọ̀ dákọ̀ àwọn tí wọ́n dá àmọ́ àwọn tí ò dá wọ́n bá ba débẹ̀ wọ́n bá débẹ̀ yàrá láti máa dìkílé àwọn ẹ̀rọ àkàjẹ́ ká dá mo fọlọ́ bẹ̀yìn àwọn afá ni ìwà الأخلاق عنوان الدين dìín wọ́n ní sẹ́ rí wà gẹ́gẹ́ ìwà yálà ìwà tó dáa àbúwà tí ò dáa ìwà gẹ́gẹ́ òun ni ó juwe bẹ́ẹ̀sì rẹ̀ ṣe rí àìsílámù dáa àmọ̀fọ́lọ́ múra lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ìsìlámù torí wà ní láti fẹ́ lára nẹ́bì àtàwọn ìwà tí wọ́n ń kà lára pé ìsìlámù lélẹ́yìí bẹ́ẹ̀ bá torí àwọn mùsùlùmí sí ìsìlámù so bọ́ ti rí gangan bí wàá ṣe rí òun ni ó ju ẹgbẹ́ sì ṣe rí àkídà dá o àní ọ̀dá o ìbádà náà dá o àní ọ̀dá o àmọ́ wa pàtàkì púpọ̀ ìwà ni ó ṣe àtúnṣe méjèèjì ọfẹ́ pí àwọn ẹ̀sìn àkídà rẹ ìwà ẹ lọ́bìtì wọ́n síbẹ̀ ọfẹ́ pí àwọn ẹ̀sìn ìbádà tó ń ṣe ìwà èyí tẹ́ máa ń ṣòwò tẹ́ bá jó sí ọwọ́ ẹjú ara yín ẹjú yàrá ibẹ̀ ti rí ẹ fi wáyé hàn a èló ni sẹ́yìn àmẹ̀tẹ́rà ìrètàn àárẹ̀ ẹgbà sẹ́ńdì yín ó lékún ó dínkù ẹ má ṣẹ́jú sí kọ́sọ́mù ẹ má ṣẹ́jú sí ẹni bẹ́ẹ̀ rajà lọ́wọ́ yín àwọn tẹ́lẹ̀ rajà lọ́wọ́ wọn sọ àwọn ilé wa bá ti bá wọn lò ó sì padà púpọ̀ lẹ́yìn yàrá lókè náà iṣẹ́ náà gbọ́ obìnrin míì bí ṣe mọ́rẹ́sì pẹ̀lú ọkọ rẹ̀ ládùúgbò olóòdá ìpè ní wọn ìpè lọ́wọ́ ọmọ eléyìí wọn lọ́wọ́ yóò ẹlẹ́yà bá ti pẹ̀ máa ẹni ẹ̀wọ̀n náà ni ẹni ẹ̀ṣẹ̀ ni ọmọ òsì lọ́wọ́ wọn wọn ah, ni wọ́n ṣe ẹ̀ṣẹ̀ lọ́wọ́ òsì ní ẹlẹ́hà umu elépe lẹ́lẹ́hà mi yóò gbọ́kọ̀ ẹ̀sẹ̀ pé yóò gbọ́wọ́ sọ pé kò ní tẹ̀ láti ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abiola ọba àlejò ọlá mọ́sàtúwà wa ṣe o ànábì máa ń ṣàdúrà kan nípa wa súnà ànábì dá o ẹ jẹ́ ká àná máa ṣe wọ́n ní ànábì tó bá múra tán dáadáa tán ní bá múra tán ànábì wàá ń gbé omi síwájú omi yóò wá gbé omi tó bá tòrò ànábì yóò fi wúra rẹ̀ dáadáa ànábì náà sọ̀sọ́ yóò wúra rẹ̀ sínú ìtakókó sẹ́wù tó dáa sí bọ́tínì ìtakóra wọn ẹni wọ́n kẹ́ jáde náà nígbà pé kí ẹni wọ́n bò alùsùn máa ṣe dáadáa ni torí àwọn èèyàn ní ti wọ́n máa ń wọ̀nyí pé súnà tó máa ń fẹ́ ṣe léyìí sáwọn alùsùn náà lówó lọ́wọ́ ọmọ rẹ tó ké súnà ló ń fẹ́ fẹ́ yóò pé súnà ní máa ń ṣe irú àwọn tí mo mú wá rí yóò máa ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn ọkọ ọmọ rẹ̀ fọ́ọ̀kì tí mo kọ wá o tó àti alùsùn náà ìwà ògùn yóò wù látòkè dé bàtà ẹ̀rù yóò balẹ̀ ẹlòmíì inú ẹ̀rẹ̀ ló ń bá ìwà ńlá ẹ̀bá tí ló ti máa wùyí ṣe ẹwà fà àfà lódìbò yìí mọ́dìbò ẹbá rí ọwọ́ yẹ̀wò ó sì sọmúsọmú tẹ́rẹ́ ní sí ẹlòmíì ó sì ṣe lápára párẹ́ ìgbà pé pé wà ní sí ọlọ́run sàmánà wa sọ ẹjí ká tó wa ṣe kí ni ń sọ lọ ìwà níbi sọ̀sọ̀lẹ́m alábìwá yóò wúra ìbáyìí tó bá rí ó ní Allahumma أحسن خلقي أو خلقي كما أحسنت خلقي أنا يوسف ìyẹn ni pé ìwọ náà máa wo gíláàsì bá múra tán worogbọ̀n rẹ sójú orí tí ò ta kókó bọ́tìnì rẹ tí ò wà ní rọ́ńsáì sófìlà rẹ ìdẹ́kọ̀ gbèsè lọ gbèsè ẹni tó kẹ́gbẹ́ tàbí ilẹ̀ ni àwọn ẹlẹ́yàwó máa tẹ̀lé wọ́n sáré tẹ̀lé wọ́n máa sáré tẹ̀lé pé afẹ́ ẹwọ́ ẹwọ́ ẹwọ́ ẹwọ́ láyé ti lọ. tó bá wù bá náà wọ́n wá sí irú àdáta náà bí ṣe ọlọ́run wọ́n lọ ṣẹ̀dá mi tó da báyìí anábì sọ bẹ́ẹ̀ mọ́tà máa tún wà mí sí anábì sọ pé wọ́n tún wà mí sí. sọ́ọ́hìbù kólíkọ̀ fọ́sùnì ẹ̀ńtẹ́kùn gan ló níwà tó da lọ́wọ́ alladhi wasafahu Allah subhanahu wa ta'ala biha tọ́lọ̀ ti ròyìn ẹ̀ tí wọ́n mọ̀ tọrọ pé ọlọ́run wọ́n lọ ṣe lọ ṣe mí tí mo da báyìí lẹ́ da báyìí bọ́ọ̀sì wá sẹ́ẹ̀dá mi tó da báyìí jẹ́ kí wà mí náà da anábì máa ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik شهد الله إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته náà tí sẹ́bi lẹ́yà fún epo jẹnẹrétọ̀ mọ́sáàtì one two three four five six seven wọ́n lọ́ máa ní kàn yín after títí after aládùn number one wa aleykum salaam number one ẹ̀yà number two.

kọ́dà ẹni fẹ́ni tẹ́ pa lábẹ́ pé ẹ̀bùn wọ̀ ẹ tẹ́ pé ìfẹ́ ń bẹ láàrin nínú tí mo ti jẹ́ kí ìfẹ́ ọmọ lékún oníkàmọ́ fúnra lẹ́bùn àdúgbò ẹ̀mọ fúnra yín lẹ́bùn ẹ̀mọ nífi ara yín sí ni so kì í ṣe kí sẹ́nìkan láàfún àfún mùsùlùmí fún gẹ́gẹ́ fún gẹ́gẹ́ nídìí ẹ̀ kí kí sẹ́nìkan tó nídìí ẹ̀ so kẹ́tà àwọn kan sọ pé kò dá kéèyàn máa tọrọ dé èyí nǹkan ni ká gbìyànjú so kí tọrọ kéèyàn máa ṣe wọ́n rántí rẹ̀ òun rántí rẹ̀ nu tí wàá ti rántí rẹ̀ ọlọ́run ni rántí rẹ̀ náà nu tó àtàwọn pẹran náà ẹran ó kàn ní ó kọ́ ni so ìbádà ni àwọn yẹn fi ṣe so èyí wàá tó pé kò fún mi lẹ́rọ ọdún kọ́ra ẹni dá sí mi látòní lọ kí ló dé kò fún mi lẹ́rọ ọdún ẹ mẹ́jọ débẹ̀ o ọlọ́run ó rọ̀ sápọ̀ yín ọlọ́run tí bọ̀ náà gbóṣù gbófin náà ẹ̀yin ló lè máa pa náà number two three wàhálà sàlámù tó la. alijanu ẹ àwọn ìyà wọ́n láwọn àfihàn kan wà ẹ̀ṣẹ̀ kan wà tó ṣe déédéé ẹbọ ah kò sí ẹ̀ṣẹ̀ tó ṣe déédéé ẹbọ àbí kò náà jẹ́ ẹbọ ni àbí wà tó jẹ́ ṣeríkù lókù àbí kúkú nìkan lókù kò sí. ọlọ́run kan lè máa mú ìyà tó ṣe déédéé ẹbọ kó máa mọ wá bọ̀t kò tó bẹ́ẹ̀ gbẹ́bẹ́ tó pààyàn nísìnyí gbàtọ́nà fẹ́ẹ́ rí pọ́tẹ́ tó pààyàn ẹ̀ṣẹ̀ rẹ̀ bó ṣe tóbi tó bí ìdẹ́n tó ṣẹbọ so ọlọ́run ti tí ó kíyà mọ́dúnà dáríkà lè mẹ́rin àṣà ó ti yọ yóò kó bẹ́ẹ̀ so wallahu ta'ala alam nọmba tírì náà. yọ́n fi ni ah ibi ọ̀gbọ́n yóò rí yìí o wọ́n ń torí pé anabiwa Ibrahim àmì anabiwa Yusuf torípa àwọn obìnrin rẹ̀ kúnlẹ̀ fún ẹ lákàgbà fa ẹ bá ń kà á yà lè torípa àwọn obìnrin rẹ̀ kúnlẹ̀ fún lọ́lọ́wọ́ fi yọ anábìjáde fún àwọn ọmọ rẹ̀ ìyìn mọ́ yín èyàn lè ṣe bẹ́ẹ̀ èyàn lè fi tábàǹkìrò kan lọ́wọ́ tó bá ní sí i téèyàn sì jẹ irun tí ó wà bífọ́ rẹ̀ èyàn lè tò lẹ́yìn ọkọ̀ fi ṣe bẹ́ẹ̀ tó bá já sí pé ìdí téèyàn fi fèrò yẹn lẹ̀ tó lásìkò omi òtí tó nù ìdí tí ìṣẹ̀dí àgbà wọlé fún yẹn ni àmọ́ pé yẹn kàn fúnra ẹ̀ lọ́kàn rọra láre fúnra ẹ̀ so yíò nídìí kó ṣe kò tẹ̀ ní kí mọ́ Allahu ta'ala alam. Number five àbí náà. imani rẹ̀ okay ó ti yẹ. nàgbà táwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àdánwò pé tí àdánwò bá ju ìmánì yẹn lọ so ìmánì ó lè ó lè pa ìmánì yẹn tí òsè ní sí islam mọ́ ó lè sọ ní gbèrú nígbà míì abẹ́ni ti ṣe súnà kó sọ débi díà pẹ̀lú ayé àpẹẹrẹ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ìtí ipa yóò ká ìyẹn níbi kan lọ́rùn ìbádànù àwọn ìbádà tọ́lọ́ ní ká máa ṣe pápátá ọlọ́run ní ìbádà yẹn ṣe déédéé mo ti dá yín ẹ wá rí àdánwò tá à ń sọ yìí yàtọ̀ òun la fi má kojú etí ìmọ̀mù wa tán yọ ní ìmọ̀mù àdánwò kan tó fẹ́ sún náà wọ́n sì yọ ìmọ̀mù sẹ́kọ́tà pé ìmọ̀rin àbáyọ̀ lọ strong kó wọ àwọn àǹfààní tí bẹ́ẹ̀ mi ìmọ̀mọ̀ yóò lókè nìyí yóò step down fún tiwọn ọmọ lápẹjú ẹni sí àwọn òbí rẹ̀ wọ́n láwọn ní kú lóúnjẹ mọ́ tó bá ṣe súnà ọ̀rọ̀ ìsúnà ìfọ́ ló jẹ mọ́ o tẹ́kọ́lẹ́ òkè ṣe ìbádà mu àdéhùn tó wá ni torí pé ń ṣe tọ́lọ́wọ́n báyìí tẹ́gẹ́tẹ̀ nísìnyí so bí ìmọ̀ràn yorùbá tó nǹkan àdéhùn ti dé ọ̀rẹ́dì pé ó ti ṣe súnà àdéhùn tó dé ni pé ànífọ́ ló jẹ mọ́ tó bá wọ pé owó oúnjẹ oúnjẹ à ìkú ò bá jẹun kò wá mọ̀ pé ìmọ̀ràn ìrìn ò tọ́ sọ́nà ìmọ̀ràn táìmọ̀ràn yẹn bá sọ́ọ̀gì ni immediately ni ó ti rí makaraju fúnra rẹ̀ yóò ti rí ìwé ọ̀nà àbáyọ fúnra rẹ̀ pé à ah, tó ń jẹ ni ó ti ìsìlọ́mọ fọwọ́ tó sọ pé ìrísí ó ti rí káàdì tó ń jẹ ni ìsìlọ́mọ ti jọ ẹmọ́ nìkan so ó ti rí àyè yòó ìmọ̀ ìlójú kó rí but tí mẹ́rin ò bá tó nǹkan yóò step down fún wa ẹ ti gẹ́tẹ̀ẹ́sì so àwọn ìbádà èrò táǹkì àwẹ̀ tá ń gbà nínú gbà tó ní àfilẹ̀ ìjábọ̀ tó ní káwọn ìyàwó wa lò àwọn nǹkan tó ní ká nu ọlọ́run ní àwọn nǹkan tó ní ẹsẹ̀ ipá yé ká kò jọ wáyé lọ wallahu ta'ala alábi sọ̀wà number five àbí six wàhálà kùsàlà a kò sí àndísí nọ́mbà mọ́ wọ́n wà <laughs> number six àbọ̀ ẹ̀yin number six àbí àbọ̀ àbúrò kí ni six. ok ìzákùnlá ọ̀kẹ́rọ̀ wọ́n ní gbàtà ń sọpa dáadáa ó mọ̀gbọ́ iṣẹ́ òní bóòlù abẹ́sẹ̀ pẹ̀lú àwọn ọlọ́lá tí wáyà yìí àwọn olóyè gọ́fúnà kánsílọ̀ chairman àti bẹ́ẹ̀ lọ àwọn president táwọn orí àwọn àfáà ní òmùdé ti gbọ̀ wọn kọ́dà yìí tó bá jẹ́ àfáà nù àbíkẹ́ òmùdé ti gbọ̀ rẹ̀ olóbi jẹ́ pé kọ́lọ̀ sanu àwùjọ wa kí àwọn tí wọ́n ń ṣe tọ́lọ̀ ní ká máa ṣe olólùlé alérí kọ́lọ̀ ń jẹ́ ká ń gba àwọn àfáà súnà láàfáà níjẹ́ tọ́lọ̀ ń bá fún àwọn tó bá fún wọn láǹfààní tó má gbà pé àwọn àfáà súnà má gba àwọn àfáà súnà láàfáà àwùjọ wọn mọ̀ da tó pé àwọn àfáà súnà tọ́lọ̀ bá ti lè náà dúró déédéé àwọn ọmọ lọ bá wọn lé Ah, ó kù díẹ̀ ká fún yàyín o ayọ̀ lọ́run rèé o ayọ̀ lọ́run rèé o sọ pé ẹ ti bá múlà fà ọmọ sábà gbọ́rọ̀ ẹnu wọn àmọ́ ní ọba ọmọdé ti ìwá o abẹ́rẹ́ erin mọ́lẹ̀ ni o wọ́n rí erin mọ́lẹ̀ kò ti dọ̀rọ̀ tó yóò máa wọ́n erin ní ẹ̀fẹ́ rẹ̀ wọ́n lánàá lè rí so gbogbo tẹ́ ìwàhálà tẹ́ ń ṣe jàmbá tẹ́ ń ṣe bẹ́ẹ̀ àṣẹgbé làwọn afáàlú lè ń ṣe fún yín so ìtúdáwà lálẹ́nu eléyìí wọ́n wà àwọn afáàlú wa ọlọ́run àfa ló wà eléyìí sì rèé kọ́lá bí ba lọ ṣe wá àṣìlọ àwọn ní gọ́ọ̀mẹ́ bá láǹfààní àti gọ́ọ̀mẹ́ntà ìwọ ọ̀sọ̀ rú ẹ̀ gẹ́gẹ́ ti sìn bí ọ̀kúnyà ń kọ̀ọ̀rọ̀ ló jẹ́ kó jẹ́ ó yẹ kó wà láàrin àti dání àti tó jẹ́ gọ́ọ̀fúnà àbí chairman ni òun ló fi jẹ́ pé àwa tí àwọn tá a máa ń post àwọn kan sí orí mídíà ká máa wo nǹkan táwọn post àti wọn bẹ tá à ní kíyèsí ìṣesí àwọn kọ̀wárí jù ni tá à ní kíyèsí pé alẹ́ máa ṣe kùrúùjì lórí àwọn tó wá jẹ́ Ah, ẹnìkan post lórí whatsapp partner ní bóyá lálẹ́ àná ni ẹnì yẹn yìnyín yọ o mo kàn sọ fún kẹ́kọ̀ọ́ sí ọ̀dá dé ẹ pé àwọn kíní ti jáde nẹ́kú àbí àwọn pàṣẹ orí gbà pàṣẹ tí wọn ò rí wọn ni wọn ò rí tuntun àbí wọn ni wọn ò rí lísì ti Kwara state tẹ́lẹ̀ wọ́n ti láti ti àbí wọ́n ti lísì báyìí ok báyìí tó ń sọ nìyẹn so wọ́n gbà wọ́n gbà pé àwọn Kwara state gọ́fúnà àwọn ni ò sanwó tí wò fi rìlísì ti àtàwọn tó sanwó náà ẹgbẹ́ ti ti ọ̀rọ̀ wọn dá gbogbo ọ̀rọ̀ tí ó bá jẹ́ pé yóò máa pósì jẹ́ pé yóò máa dẹ aráàlú sí gọ́fúnà kò yẹ kí ẹ máa sọ nínú àwọn obìnrin yẹn tó kọ́ lọ́n kó sàmọ́nà wa so àwọn tó bá láfa ti lọ bá wọn tẹ́ ẹ bá máa kọ́ọ̀lù wọn nọ́mbà wọn tẹ́ ẹ máa mẹ́sẹ̀gì wọn àwọn máa ṣe nìyẹn Allahu ta'ala alam sọ̀rọ̀ náà ayé kùsà pé fáwọn fi tí wọ́n ti sí pé iye tó ń ta ni wọ́n ta fún ẹni kéde ẹ̀ná dé rí kòkókòdó fún sẹ́kẹ́tì kìíní à iye tó ń ta kìíní ìrèlè yìí kí ẹ dúró pé ti ẹni tí mo mú wá ni mò ń ṣe ẹgẹ́ tì mí àbí tí ẹ bá mú wá pé kẹ́sì mo mú àwọn ṣe tò wípé àwọn kan lè pé wọ́n kàn ṣe torí pé kẹ́ ẹ lè bá padà wá sí ọ̀dà àwọn gbà mí náà fi ṣe bẹ́ẹ̀ ẹni ìhun kò sílẹ̀ fi bẹ́ẹ̀ wọ́n bò yẹn ni yẹn ti lè gbà yẹn lè jẹ́ àní hamari hàn pọ̀tí kéèyàn bá ṣe bá wọn lajà lọ́wọ́ kéèyàn ti mọ sọ̀pọ́tì ẹni tí yẹn mú wa ó ní ẹjẹ́ ìsan túnlera ẹ̀dá kan gba túnlera lọ́wọ́ dọ́ọ̀lọ́ kí lè bá rí sẹ́sì ṣẹ́gẹ́ tìrìtì tó kéèyàn náà dúró kéèyàn sọ̀pọ́tì ẹni yẹn Allahu ta'ala àlàmì sọ̀wọ́ níparí. ẹ ẹ ẹ Okay. Okay. Oya, kí ló yọ? Irun ọmọ tí yẹn bá bí, tí wọ́n ní ká pa irun ọmọ wọ́n sẹ́kẹsẹsẹ ẹsẹ̀kẹsẹ̀ lè yóò wọ́n ni àbí yóò pẹ́ díẹ̀ wíwọ́n wọn mọ́ àdìsí yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀kọ́ sórí àdìsí yìí sókè kan dùmọ́ bì kan dé wíwọ́n yẹn bàbá àdìsí yẹn lálàáfíà. sítàwà sọ ni pé ẹni tó fẹ́ ṣe wá sí àwọn fẹ́ ṣe wá sí tó máa fẹ́ ṣe wá sí tẹ̀ òun ò ní ṣe ah, khutbatul haja akí àwọn àbá tó wà lórí ìjòkó àwọn àbá wa àwọn ìmọ̀mù lè kíní tó mọ̀ bẹ́ẹ̀ jẹun so ẹ wá ní ẹwọ́ ìsúgbẹ̀dẹ̀ ni kí wọ́n lè béèrè yín bẹ́ẹ̀. òkè sọ́kàn wọn fún un ní àbí ṣe ń wọ́n ṣe dáa so èyí tí mi sọ fún àwọn tá a jẹ́ ọ̀dọ́ pàtàkì lásìkò tá a wà yìí túbà nísìnyí àyẹ̀gbọ́ wà very very careful lásìkò tá a wà yìí gan àwọn kan tó yẹ pé ìmọ̀ ń àìlá kíyèsí ẹ̀ tẹ́lẹ̀ tí èdè ẹ̀ jèrè àkọ́kọ́ èyí ṣe bẹ́ẹ̀ ni èyí ṣe ń ṣe bẹ́ẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ for long tá a sì gbá làbá tá a sì gbà pé ń súnà ni bòtí lásìkò yìí ká wá sọ́ra dáadáa pẹ̀lú àwọn kan tí wọ́n fẹ́ fìbẹ̀ yẹn mú ẹ tí wọ́n fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ bá yẹn mú ẹ ni o pé bẹ́ẹ̀ wá ti fún ìyàwó lápòlùpọ̀ ẹni yéé ṣe ń súnà o nígbà fún mi pé mo wò ó táyà ti lẹ́tọ̀ kò ní bẹ̀rẹ̀ fún bàtúlẹ̀ hájà kò ní bẹ̀rẹ̀ pẹ̀lú inna alhamdulillah sọ́ra nísìnyí so ibẹ̀ àsìkò yìí ni kéèyàn fura púpọ̀ àwọn kan tí ò tó yọ yẹn kó nu súnà pé lágbájá má gbọ́ lẹ́tọ̀ rẹ̀ mọ́ kó náà fi yọ yẹn kó nísìnyí o ẹ láti wà very very careful gan o so ibi báyìí wọ́n lè tibẹ̀ yẹn tó bá wo bá fi mú ẹni yẹn tí wò tó fi mú tẹ́ni òde sọ̀pọ̀ yẹn ni yóò sọ̀pọ̀ tìkan tí wọ́n ń ṣe tó bá ní sí òkú wọn lọ́wọ́ lójú ọ̀rá lójú tí wọ́n. tó wá fẹ́ tó wá fẹ́ ti àwọn yẹn kúrò lọ́dọ̀ ẹnìyẹn pé kó má gbọ́ wá sí rẹ̀ àbí kó pé ń bídíà ni. nítorí alẹ́ ni wọ́n ṣe ń sún náà nítorí fi mọ̀ pé bá fẹ́ ṣe tó bá fẹ́ lẹ́tọ̀ mọ̀ òwe ti bẹ̀rẹ̀. ẹnì ẹnì ti ṣe bẹ́ẹ̀ for long nígbà tó ti lẹ́tọ̀ rẹ̀ bí tó máa ń ṣe but lásìkò yìí wà ní kan wò ó eléyìí ò rẹ̀ ń pọ̀ nù sún náà kò yọ̀yọ̀ kó nu esun náà kò sì yẹ sínú esun náà torí pé dáa fẹ́ lò wá bẹ́ẹ̀ mú bá ní gbogbo aláàmúra wa pẹ́yẹ́yẹ́ anabi sallallahu alaihi wasallam gbogbo ọ̀sán ní bàbá ẹ̀sọ́ tí mo kọ́lá wọn bẹ́ẹ̀ rojọ́ lé yín kọ́ tó bẹ́ẹ̀ ọbẹ̀ fáwọn ìyàwó rẹ̀ sọ̀rọ̀ pé ọbẹ̀ fún ọ tí yóò padà débẹ̀ lè sọ fún ọ̀hún ọbẹ̀ fún ọ pé ọba ń ra so but tí ìbá nífura wọ́n fi kọlu ẹni yẹn wọ́n kàn fi máàkì ẹ̀ torí ẹ èyí tó burú pé kéèyàn kọ ká ẹ ti sáré kéwú ní sáré kéwú bí ẹ ti ń lẹ́yìn lòún sáré kéwú kọ̀ lọ kéwú àdúgbò àtàtà so nǹkan tí wọ́n bá wọ́n bá jáde rè gbogbo náà fẹ́ sọ sáfẹ́ sọ̀rọ̀ káwọn fẹ́ ká sọ̀rọ̀ léyìn ọ̀fẹ́ rojọ́ wọ́n ní rojọ́ nítòkọ̀ sí lẹ́nu ọlọ́tọ̀rọ̀ ìyàwó lọ́dọ̀ àwọn àbáyàwó rẹ̀ náà fẹ́ <laughs> láwọn kí ọ fún kílẹ̀ kan sí lọ gbáà ọwá ọwọ́ wọlé lọ báyìí so wallahu ta'ala alam ẹni yẹn ti tó wà abdul kalẹ̀ ni ó fi tó wà abdul tó dáa ó fi kalẹ̀ ó ní o ṣe kò yọkù nínú sunna kódà kò ní kí ẹ má gbọ́ wá sílẹ̀ tí o bá jù àná lọ tí o bá jù àná pé tí wọn bẹ bẹ̀rẹ̀ wá sí alhamdulilayi wa salatu wa salam ala rasulillah fọlá ah, àlàfà àlẹ labaratà ń pẹ̀lú alùsùn náà yìí ni wọn náà ti máa di lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rí tí rẹ̀ lómi lòun fi inna alhamdulilah yé bẹ̀rẹ̀ omi wọn lọ pé alhamdulilah wa salatu wa salam ala òun bẹ̀rẹ̀ síra náà nù òun ní òun ní kọ́ bẹ́ẹ̀ tó o dàbí ọ̀rọ̀ yìí tá a sọ yìí náà ni tó kọ́lọ̀ kí o sàmùnà kó dẹ́sà fún ṣèwà ọlọ́ Allahu ta'ala alam sawab ọjọ́ ti lọ à ẹ̀dà ni wa alaikum salam. káwá ti jù ayé àbí okay <laughs> ẹ wá ní àpilọ́sì àpilọ́sì ẹ̀ alhamdulilayi ọlọ́run jogún àyè kan fún àwọn alùsùnà tí a ti ń gbẹ̀gbẹ̀ ti pẹ́ adúgbẹ́dọ̀ ọlọ́run ọba ogun ogun ni tí a sì já tí ó sì jẹ́ àjà yìí a ti máa ń sọ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ó tó wá ti sọ ní gbangba báyìí nìsín ó tó wá tó gbangba làtà ń sa báyìí ní eré àgàmbàrí masalẹ̀ báyìí ìnira pọ̀ fún àwọn ìsúná wọn ò fẹ́ gba súnà láàyè rárá kòtò ìkéré ma kódà àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá tó ń gbérí abẹ wọn wọ́n ti pé àwọn lọ wọ́n ti ń kọ́ wọ́n ti ṣe wá wọ́n fún àwọn ẹnkẹ́ onú mọ́sáàsì wọn wọ́n lé wọn kó mẹ́ mọ́sáàsì lé bàbá rẹ̀ wọ́n lé kú ó tún ṣe sàá ó tún gbé wá sí lọ gbàgbọ́ lé wọn níjọ́ tá a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ báyìí làwọn community dé wọ́n ní ká gbé wa wá alọ́bẹ̀ wọ́n làbọ̀ sí wà síbẹ̀ mọ́ká lọ́pàá gbà fún paradọ́ àwọn ẹ̀dàkùn ìyẹn fẹ́ẹ́ ti wá sí ẹni gbà fún paradọ́ yìí. ṣé wà fún màtọ́ àdó ọ̀nà ká dọ́dọ̀ bàbá fúlàní wọ́n mú gàmbàrí òun bá wà fún rẹ̀. ó tún yá ń tún dálé kéwú lẹ̀ táwọn ẹni wọn tó wọ́n ní wọ́n ní pé kátó lè gbà wọlé ẹgbẹ́ àmọ́ túmọ̀ sàlàfíà wọ́n ní mọ̀ sàlàfíà ni pé àwọn sàbíà ní Muhammad àwọn làgbàdo ìbòlè sàlàfíà pé a mọ̀ kọ́ra lẹ́kọ̀ọ́ láti gbẹ́sìn yé báwọn sàbí ti gbọ́ yé àwọn abájẹ́ ti sàlàfíà <laughs> ẹwọ pé burúkú tẹ́lẹ̀ káyọ̀ gẹ́rù àwọn ará ti ṣe tàlàfíà àyẹ́sà pọ̀ so àwọn pé nǹkan tó the next ni kí èyàn orí ààyè níbẹ̀ yẹn fúnra yẹn tí wọ́n fẹ́ kí sínú odó ní irúbẹ̀ wọn ni so wọ́n á wá ilẹ̀ kan ní kọ̀rọ̀ wọ́n rí odi kan fẹ́ta kò sí àná ọ̀sìn kan fẹ́ta lẹ̀ ẹgbàá tí ń sọ kan fẹ́ra lẹ̀ kan káàtì ọ̀sán àti ọmọkùnrin ẹ̀ díẹ̀ wọ́n ti wá rí lẹ̀ yẹn ó kù kíkọ́ so làwọn ọmọ ìyá kan wá jáde láti kó àwọn làwọn kọ́ mọ́sálásí o wọ́n ti wá ń kọ́ láti bí oṣù mẹ́ta sísìn ẹnì kan gbọ́ tó bá ní sí so iná hun yẹ kídu náà kéda fáà kídu kéda báyìí ti tí wọn lábẹ́lẹ̀ àná sípò àná lókè gbogbo tó wọn dá fẹ́fẹ́ tó wọn kọ̀ láti wọn láti ká wù dé wọn mẹ́tò dé wọn mẹ́tò lọ́wọ́ láti wọn mẹ́tò lọ́wọ́ láti gbàtí mẹ́ta tí wọ́n parí lọ́wọ́ fúra pé à ọ̀dà ẹ̀ wá àtẹ̀rí ẹ̀ sáà ilé àwọn mọ́sálásì wọ́n wá wá títí wọ́n wá lọ́wọ́ wá bọ̀ ọ̀dà àkọ́kọ́ yìí kíbúlà ẹ̀ dàpọ̀ àwọn ọmọ láti kọ̀ọ̀kan lórí. àwọn èèyàn àwọn èèyàn ọ̀lẹ́ kọ̀ọ̀kan kíbúlà tí kọ̀ọ̀kan kíbúlà ọ̀dà tó wá ọmọ tó wá wò wọ́n tó kọjú sí ọ̀dà àwọn àpòyìn ní mọ́jẹ̀mú wọ́n wo mọ́jẹ̀mú lókè wọ́n wo mọ́jẹ̀mú sọ̀dà wọ́n mọ́jẹ̀mú tẹ́lẹ̀ báwọn èèyàn pé tọ̀ ẹ sàwọn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dé máa mú díẹ̀ díẹ̀ náà ni o súnà ìwà wàláì ìtó gbàánu àwọn tó tẹ́ta ọbẹ̀ súnà wàláì àti kéèyàn ráyè ara yà ìtànà bí kò ṣe lùbàtà níbi dẹ́mọ̀ ìdínà kò sáré lé ara rẹ̀ mọ́tàsí kó dákọ́rí. sòmúlá ti yẹ ti wá wà ní wọ́n dàbí wà lágbà díẹ̀ kò jìnnà sínú ìlọsẹ̀nú fẹ́rù so eré abẹ́rẹ́ ni wọ́n ti akọ́mọ́lá sí yẹn tán so wọ́n wá sí ní ọjọ́ Friday so wọ́n á lọ kí jimá mbẹ́ so wọ́n ti ń bi ẹ̀dà pé ṣé ká close yìí dá kúlẹ̀ close yà close yẹ <laughs> so. Não, assim, Okay. Ẹ̀yẹ̀ bá pa kí lọ́dún wa. Ẹ̀ bú ẹ̀yẹ̀ jẹ́ burúkú. Ẹ̀yẹ̀ jẹ́ burúkú ni.